Hmm, ẹ káàbọ̀ padà sórí ètò mi o chip chat oró wà láwa yìí o àti hmm. hmm. fẹ́ wọ ṣátiwọ́ twenty six ti ẹni pàápàá torí nǹkan tí mo rí ó ṣe kàyéfì fún mi mo ti máa ń rí i pé èèyàn máa ń lo fake life to prove what you are not. Mo ṣe wá rí i fake life. Hmm. Hmm. To rí i pé oríṣiríṣi frame ni mo gbé síbí. Bí mo ṣe lè ṣà ẹ káàbọ̀ ìyá mi God bless you I really appreciate you thank you um, brọ́dà mi oní sunshade ẹ̀yin náà ẹ káàbọ̀ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú dájí níbikíbi tí ẹ bá ti ń wò mí mo really appreciate yín it's a chit chat it's a documentary um, and I want us to to pick something very very important unusual lórí nǹkan tí mo fẹ́ ṣe ní good morning lọ́dọ̀ tiwa bóyá good evening lẹ́yìn tí ń gbé lọ lọ́dọ̀ yín ibikíbi tẹ́ bá ti ń wò mí a good morning a, a good afternoon a good evening I think it's exactly ó ti lọ sí bíi twenty four hours nísìnyí ṣèbí lóru òru àná báyìí náà ni la ṣe prógráàmù nípa uh, Fọláṣadé Ọ̀túnbọ́lá program tá wá ṣe yẹn tí gbogbo wa tá gbàdúrà tá jọ gbàdúrà tá jọ share tá rub mind i think àwọn èèyàn mi bí méjì àbí mẹ́ta náà pè wọlé but ṣẹ́rí tí bá tí bá kàn overlook nǹkan yìí tí mi ò bá sọ i'm not here to mock anybody but I want us all tá a kúrò láti Nàìjíríà tá a wá sílùú onílùú yìí mo fẹ́ kí gbogbo wa pátápátá àtọmọdé ni o àtàgbà ni o àtonílé ni o àtàlejò ni o mo fẹ́ bẹ̀ gbogbo wa pé ká rántí ọmọ ẹni tá à ń ṣe ká rántí bá a ṣe fẹ̀yìn sí ká rántí bá a ṣe filé Living a fake life will not earn you anything but destruction. Sherry, rí, tẹ́ ori lọ sí orí Facebook ẹlòmíì, àwọn fọ́tò tẹ́ máa rí Hmm? Ó lè jẹ́ Bible quotes bible quotation word of wisdom things like that lẹ máa rí níbẹ̀ tẹ bá dé tẹlòmíì ojúmọ́ kan ẹ̀wù kan in fact ó ń pààrọ̀ aṣọ tẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́ tó máa fi ya fọ́tò tó máa gbé sí orí facebook ìyẹn òtuntun náà tọ́ra àwa ti láwọn ọ̀rẹ́ rí tó yẹ pé wọ́n lọ gbaṣọ lọ́rọ̀ ẹni ẹlẹ́ni ẹni tí ò tiẹ̀ tó wọn gan lọ́jọ́ orí torí pójú wọn olójú orí má lè mú kúrò ni wọ́n bá lè sọ pé àwọn náà náṣọ wọ́n á fi aṣọ ẹnìyẹn ya fọ́tò wọ́n á fi ránṣẹ́ sọ̀rẹ́ ọ̀rẹ́ mi ò máa fáyín o máa ṣe kinní kan o máa ṣe kinní kan o nígbà tó bá wá sọ pé kán yá wọn láṣọ yẹn wàhálà àdé wọn lè láwọn ti fi tọrọ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ̀ṣọ́ ká máa yá ẹ̀ṣọ́ lò ká máa fi ṣoge ẹ fi ẹ̀ṣọ́ ẹlẹ́ṣọ́ ẹ fi aṣọ aláṣọ ẹ fi bàtà oníbàtà ẹ lò lọ sí patí ojú yóò kí kúrò ní nǹkan tọrọ ẹ̀yin bá ní torí pé kí ni ẹ láyọ̀ ọkàn ẹni tí ò bá ti láyọ̀ ọkàn kò lè ṣoríire bóríire yẹn bá tó bá tẹ̀ lọ́wọ́ báyìí ò tiẹ̀ ní mọ̀ bóríire ni tẹni ẹlẹ́ni ẹ ló sì máa máa wọn ojú mọ́ mo fẹ́ kí gbogbo wa ká lọ ní ayọ̀ ọkàn ká dẹ̀ ní ẹ̀mí ẹ̀mí ìtẹríba fún ara wa ẹ jẹ́ ká ní ayọ̀ ọkàn o àwọn obìnrin lọ̀rọ̀ yìí wiju. wí jù àwọn obìnrin lọ̀rọ̀ yìí bá wí gbogbo iṣẹ́ tó ń ṣe ó fi ma fi ṣe E o fi fi ṣe ra okó sóbò kí le lè sọ pé bọ̀bọ̀ tó ń tẹ̀lé ah ó wà òkè ó ṣe kíní kó ṣe òun á dẹ̀ wá máa lọ ya aṣọ aláṣọ a máa lọ ya bàtà oníbàtà a máa lọ ya ẹ̀ṣọ́ ẹlẹ́ṣọ́ a máa wọ̀ lọ sí patí wọ́n á máa sọ mama de, mama ti de. ṣe rí nǹkan tó si bola. sí I'm not here to mock her ìkúnlẹ̀ abiyamọ ń gbọ́ ẹlẹ́dàá ẹ̀dẹ́ ń gbọ́ nǹkan tí mò ń sọ yìí program tí mo tá a ṣe lóru mọ́jú òun ni mo ní kí n lọ wá fọ́tò ẹ̀ kí n ṣe papọ̀ sí tọ̀dọ̀ mi kí n fi gbé fídíò yẹn sí orí YouTube káwọn èèyàn kan ṣàkàn tiẹ̀ máa lè rántí ẹ̀ nínú àdúrà irú tí mo ṣe fún màmá alhaji afilat kaula wọ́n ti wà lórí wọ́ọ̀lù mi lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ pé káwọn èèyàn kan support wọn in prayer kan dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ lọ wípé wọ́n ti kúrò nínú àjàgà ayé ṣe rí àjàgà tí Bọ́lá wà yìí kì í ṣe nítorí owó refugee àbí owó pé àbí pé kò gbélé ní nǹkan tó fa wàhálà lẹ̀ fún tó fa wàhálà lẹ̀ fún Bọ́lá tí wọ́n fi ní fún níwèé in fact mírèkù Ọlọ́run nìkan ló kù làsíláwù àtàhálà mírèkù ọlọ́run nìkan ló lè jẹ́ pé kọ́ má gbèdé nàìjíríà láì ní fún ní pẹ́ẹ́nì sísì. mo lọ sórí péjẹ pé kí n kàn mú fọ́tò kan níbẹ̀ kí n lè fi tọ̀dọ̀ mi sí kí n lè gbé sí YouTube program tí gbogbo wa tá a jọ ṣe ní òru ha ajé sọ̀kalẹ̀ ajé sọ̀kalẹ̀ ajé ògúngúlú sọ oníṣọ òbòjì ajé sọ̀kalẹ̀ sí orí péjì Bọ́lá gbogbo àwọn mọ́tò tó gbé síbẹ̀ pé òun ń tà pátápátá ọ̀ṣàrà ni wọ́n ọ̀ṣàrà tẹ bá ń gbọ́ ọ̀ṣàrà àwọn mọ́tò dẹ̀nkù dẹ̀nkù àwọn mọ́tò bẹ̀m̀bẹ̀bẹ̀m̀bẹ̀ ṣé pa lèèyàn fi ń lèèyàn fi ń le kó tó bá kú ni why living a fake life why posting all those mọ́tò <laughs> tí wọ́n bá gbé dé nàìjíríà without a pinni tí wọ́n tiẹ̀ ní jẹ́ kọ́ lè má jẹ́ kó tiẹ̀ mú pátá kúrò níbẹ̀ yẹn lásán. she can still appear appear lọ síbo à ń sọ̀rọ̀ ọlọ́gbọ́n ìwọ ń gbé nọ́ńsẹ̀nsì wá síbì báyìí ẹ jọ̀ọ́ ẹ kúrò ẹ wò ẹni ẹ wò àwa tá ni wá we don't want any stupid comments i don't want uh, eh, jọmọ i want èèyàn mi ò fẹ́ èrò èèyàn ni mo fẹ́ àwọn tí ọ̀rọ̀ tí mò ń sọ tó ń wọ̀ what nonsense are you talking about? You, you think I'm talking from Nigeria? I reside in Europe and it's huh, of the highest order. Olayinka Israel. ṣẹ́rẹ́ yìí tẹ America. condition yìí yàtọ̀ sáwa ta wà french side Ni belgium yìí tí ò bá ríṣẹ́ ò lè To o ò o gbàwé ò big dilemma ṣùgbọ́n ní eré àtọ̀dọ̀ yín lọ́hùn yẹn wọ́n lè fún ẹ ní iṣẹ́ kó jẹ́ pé iṣẹ́ lago ṣe kú ni kó má gbàwé because wọ́n mọ̀ wípé ẹ òfin ṣe kí ni òfin òfin àwọn because wọ́n ní fún ẹ ní tax return at the end of the year good morning ọkọ mi olórí olórí akilẹ mi mọ̀ bóyá ìyàwó lè mi máa bóyá èmi nìyàwó ń sìn maybe ah no i think èmi nìyálé you are the ìyàwó inú inú ọpọ́n kan náà ni gbogbo wa jọ wà. ẹ lọ sí orí péjì Bọ́lá ẹ lọ sí orí péjì ẹ̀ kẹ́ ẹ lọ wo àwọn mọ́tò tó wà níbẹ̀. Ah! tí ó bá jẹ́ pé nǹkan tó wà lórí péèjì ẹ̀ lásán ni wọ́n hold against ẹ̀ wọ́n lè má jẹ́ kó mú pátá kúrò ní Canada. torí ní àwọn mọ́tò tẹ̀mí ń fi ojú tèmi rí tó sọ pé òun ń tà yẹn wish pé yeah she's contributing to the economy of the country bẹ́ẹ̀ ni àwọn àwọn yẹn àwọn tí wọ́n ní tí wọ́n níwèé tí wọ́n ń ṣiṣẹ́ but tí wọ́n tí wọ́n ní gba tax return lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì so inú àpò ó kàn ń ṣiṣẹ́ lásán ní iṣẹ́ láago ṣe kú ni. mọ́tò tí Bọ́lá kó sí orí kinní ẹ̀ yẹn wọ́n lè ti torí ẹ̀ gan kán gbé lọ sí court wọ́n tún máa wá lè lọ wọ́n tún máa wá lè gbé lọ sí Nàìjíríà kọ́ wá ní kó máa wá lọ ṣe iṣẹ́ gbogbo owó iṣẹ́ gbogbo owó tó ti ná fún kọ́ máa yọ nínú owó iṣẹ́ tó ń ṣe kọ́kàn máa fún ní peanuts kọ́kàn máa fún ní owó tọ́mọ ẹ̀ máa fi jẹun owó tí ó máa fi sanwó ilé kọ́ máa jókòó lé ìtókù tó bá yẹ pé Belgium ni wọ́n lè ṣe bẹ́ẹ̀. tí ò bá gba nǹkan kan lọ́dọ̀ ìjọba <laughs> wọ́n kú ti mọ̀ pé gbogbo ètò ìṣe náà ò lè gba táàsì ò lè ṣe kankan eh, ẹ̀ẹ́dẹ̀jọba máa sá fúnra yín lójú títì ni àwọn àrìnà kò mú tọ̀ sí pọ̀ rẹpẹtẹ ń bìbà ẹ̀ bàbá àbíkílẹ̀ ni mo sọ mo mọ lógo yín yẹn <laughs> káàbọ̀ sórí ètò yé àwọn àrìnà kò motors wọ́n pọ̀ tó jẹ́ pé gbogbo french tó gbọ́ nílé ayé wọn bó ṣe jẹ́ pé french side láwa yìí ẹ̀ ní accelerate ẹ̀ wí wí ṣẹ̀bọ̀n ṣẹ̀bọ̀n accéléré tout suite. Moi payé toi donné french wọn ibi tó gbé dé french tó fi ń tajà tó fi ṣe káràkátà wọn nìkan náà mọ̀ sọ. tí wọ́n bá bá bọ́lá gbé lọ sí liga a ṣiṣẹ́ ọdún mẹ́wàá lọ́fẹ̀ẹ́ ló fò lọ́fẹ̀ẹ́ ló fò nígbà tó bá wá ṣe tán wọ́n ṣe wà ní kó máa lọlé ọlọ́run má jẹ́ kó rí bẹ́ẹ̀ fún un mo wá síbí láti wá fi láti wá fi fa ọ̀pọ̀ nínú wa létí ni ẹ̀yin tẹ́ ẹ̀ tó gẹ̀lẹ̀ tẹ̀tẹ́ mífìn ìwọ tó jẹ́ pé owó baba ló ń gbà pendant ẹlòmíì nínú pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì tí wọ́n ń lò ó fẹ̀ tó yìí kán lè sọ pé wọ́n rówó ra nǹkan òyìnbó ò ní pé kó má wọṣọ òyìnbó ò ní pé kó má ṣe nǹkan tó bá wùn ẹ́ but don't use a pin on their eye and telling them that I'm fooling you and you don't even know that I'm fooling you wọ́n máa sọ fún ẹ pé àwọn mọ̀ pé òun fúlù àwọn kó tó di pé wọ́n máa decide ṣe tún wá rí oríṣiríṣi invoice oríṣiríṣi invoice ló tún wá kó invoice thousand thousand yéè ah mi ò rírú ẹ̀ rí ìtò ṣe yẹn ó four one nine ó ju four one fifty lọ bàbá stupidity of the highest order tí mi ò rí rí nílé ayé. yẹn ni orí inú mi máa má bà tòde mi jẹ́. ẹlẹ́dà mi máa má takò mí o. ẹlẹ́dà mi máa má jẹ́ fi wà mí o ṣe ra mi orí o orí inú mi máa má bà tòde mi jẹ́. Ah! Shangba is four. Orumoju eni èní ni mo dé orí péjì ẹ̀ nígbà tá a ṣe kinní yẹn late a ní bi bíi early morning láàárọ̀ yìí ní nǹkan bíi two kan ní àbí three àbí kinní kọjá. Mo kàn ní kin n kàn lọ mú fọ́tò ẹyọ kan ṣo péré kí n tó rí tí mo lè sọ pé eléyìí wà òkè tí àwọn ìyáláyà mọ́tò ó wà lórí péèjì ẹ̀ níbi tó ti ń proof tóun àti aráabí tí wọ́n jọ ń proof tọ́jọ́ ń tákà ẹni tó lówó ẹni tó ń tajà ẹni tó níyàláyà owó ẹni tó ṣe kinní kan ó tún á tún máa sọ pé àwọn àwọn àwọn Facebook tún sanwó fún un wọ́n fún un ní two thousand kan tóun ò tí ì lọ gbà wọ́n fún un ní ten thousand kan tóun store síbẹ̀ tó bá bá French people ṣe wọ́n á jókòó lé gbogbo ẹ̀ ni wọ́n á lọ fi sẹ́nu iṣẹ́ ẹni ṣẹ́ wo náà máa ṣe fún un hmm. wọ́n lè fi síṣẹ́ tó máa máa gbá títì yes àdúgbò ẹ̀nà tó máa ní kó máa wá lọ tí wá kó lẹ́yìn tó bá pàdé ẹni tó burú tó mean because gbogbo tí wọ́n ná fún tí wọ́n sọ fún yẹn àwọn tó ti ṣiṣẹ́ sẹ́yìn àtàwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ táàsì àwọn èèyàn ni wọ́n fi ń fìdí ẹ̀ náà fi ń fìdí ọmọ ẹ̀ òun wá ṣapá bíi tán ó ń ṣàyà bí ẹ̀yìn ó wà lọ́kọ́ gbogbo àwọn nǹkan dẹ̀kùdẹ̀kùdẹ̀kùdẹ̀kù ẹ lọ sórí péèjì ẹ̀ kò lè kó kúrò mọ́ bẹ́ẹ̀ kó gbogbo ẹ̀ ló ti wà lọ́wọ́ wọn bó ṣe ń pò sí ẹ̀ síbẹ̀ báyìí ni wọ́n kọ́ non crop ẹ̀ non fi sínú fáìlì ẹ̀ torí ìyàláyà mọ́tò tẹ́mi ò rí rí pẹ̀lú mo yẹ sọ pé èmi náà mo ṣe fàájì méjì mẹ́ta kan báyìí ó lóun ń ta mọ́tò kò ta second hand ẹ̀ ṣáṣá ọ̀ṣàrà ló ń sọ pé òun ń tà pẹ̀lú invoice àti payslip ṣe mọ̀ kan tún lè mú fún nǹkan míì pẹ̀lú shipments bill of lading gbogbo ẹ̀ ló wà lórí lórí péjì àbúrò mi bẹ́ẹ̀ ni fake lifestyle gbogbo àwọn mọ́tò yẹn mo dẹ̀ mọ̀ pé ó lọ kó wọn látòrí Google ni ó lọ kó wọn nínú àwọn store àwọn showroom tí wọ́n ti ṣe display why why why why why do I need to show something that I don't have to people that I have it I don't understand. Who am I lying to? I am deceiving myself. òun ni mo ti máa ń sọ pé nǹkan tí mo máa sọ tí mo máa sọ pé mi ò ní sọ bẹ́ẹ̀ mọ́ lọ́mọ ayẹ̀kú jáde lẹ́nu mi ẹ mo sọ bẹ́ẹ̀ ìdí nì tí mo fi sọ bẹ́ẹ̀ má bínú bẹ́ẹ̀ ni ah, were you here before I came out again nìkẹ́ mama wá ní ní gbogbo ìgbà ee yẹ́rọ̀kọ mi ìjẹ̀bú ee aya ṣọ̀tẹ̀ ah Bọ́lá fọ́ ó fọ́ra ẹ̀ jẹ́ big time. ó fọ́ ara ẹ̀ jẹ kì í tiẹ̀ ṣe pé nítorí pé ó ń gbélé adúró àbí ó ń wọṣọ àbò ń ṣe life kínní náà máa fi náà máa fi sọ pé wọn ò fún níwèé nítorí gbogbo nǹkan tó display sórí péjì ẹ̀ yẹn ṣe rí i pé kínní tẹ̀rí bìbà ṣe rí i pé ó máa tó bíi fọ́tò bíi oríṣi mẹ́wàá that is the type of the life she's been living fake life what she's not She's saying that she's more than that. Well, she was telling them that she was more than that. Tó bá yẹ pé Belgium ló ti bá wọn dánrò yẹn wò. Àbí France ló ti bá wọn dánrò yẹn wò. Wọ́n lè ti mọ́lé. ṣọ ẹ á ṣàlàyé ibi tó ti rówó tó fi ń ṣe káràkátà yẹn gbogbo invoice gbogbo price list gbogbo àní ah mo fọ́ pẹ́tẹpẹ́tẹ ni nígbà tá a parí gbogbo program tí mo ṣe lẹ́ẹ̀kan yẹn mi ò fẹ́ mi ò fẹ́ kó wọnú tọ̀dọ̀ kó wọnú eléyìí ni mo fẹ́ dá nìkan ṣe ni Hmm. Ah! Bọ́lá ṣe àkóbá sínú ilé ayé ara ẹ̀ tó bá tún ilé ayé ara ẹ̀ wá. Ẹ mi ò dẹ̀ wá bá wí o. Bóyá láyé àkọ́kọ́ tó wá, ọlọ́rọ̀ ni kí n má pè lákùṣẹ̀. Ṣùgbọ́n ayé tó wá wáyìí, àkóbá gáfárà ló wá tó fi ṣe fún rẹ̀. Bẹ́ẹ̀ ni sà, ó tó Bọ́lá ni mò ń sọ mọ́tò tó kó sí orí kíní ẹ̀ ẹ̀ lè rí mọ́tò tí ẹ̀gbẹ́ ẹ̀ tó scratch ọ̀ṣàrà ní gbogbo ẹ̀ àwọn mọ́tò dẹ̀nkù dẹ̀nkù àwọn mọ́tò bẹ̀m̀bẹ̀ bẹ̀m̀bẹ̀ àwọn onídìí ọyẹ́ àwọn onídìí kíní àwọn àwọn ọ̀ṣàrà. Why living a fake life? tó bá fẹ́ ṣoríire wá ṣe lórí Facebook yìí tó bá dẹ̀ fẹ́ ṣe orí burúkú tó correct ibẹ̀ náà ló ti máa ṣe tó bá fẹ́ jẹ gbèsè kú gbèsè ilé ayé ẹ wàá jẹ lórí Facebook yìí náà tó bá fẹ́ ṣe àṣejèrè wàá ṣe tó bá fẹ́ ṣe àṣepàdánù wàá ṣe tó bá fẹ́ ṣe ẹ̀sìn gbajúmọ̀ wàá ṣe tó bá dẹ̀ fẹ́ níyì bákan náà ni moto ní nǹkan tí mo sọ yo mọ́tò tí èmi rí ní orí péjì ẹ̀ yẹn ah mi ò lè wò tán ah Sienna Venza à ń sọ̀rọ̀ àwọn àwọn sport àwọn sport tó kí ni kí ló ń jẹ́ Venza kí ló ń jẹ́ à ń sọ̀rọ̀ moto moto àwọn àwọn mọ́tò mọ́tò mọ́tò gan tó jẹ́ pé wọ́n kọ ẹyọ kan náà ṣe ó wà lórí péèjì Bọ́lá bóun ń tà á èmi ò mọ mírèkù tọ́lọ́run lè ṣe o tọrọba mi ọba ṣèkan má kú ni o ṣùgbọ́n lọ́yà tó bá fẹ́ sọ pé òun fẹ́ tẹ́rí sínú ọ̀rọ̀ ẹ̀ ẹ mọ iye tó máa bí ilé ẹ̀ nítorí tí lọ́yà tóun bá gbà tó bá lọ bá àwọn lọ́ọ̀yà àti gọ́ọ̀mẹ̀ntì tó bá gbé fáìlì Bọ́lá lé lọ́wọ́ ṣe mọ̀ pé wọ́n rà láti exchange eh, nǹkan tán ní lọ́wọ́ kí náà ti máa ń pè náà lọ́ọ̀yà yẹn lè bíìlì ẹni ten thousand pounds àbí ten thousand owó tán ná lọ́dùgbò ọlọ́run ṣé pounds náà náà ni àbí euro àbí dọ́là. each time tó bá sọ pé òun fẹ́ bá kọ lẹ́tà báyìí ó lè ní five hundred pounds ni torí àwọn mọ́tò tó kó síbẹ̀ yẹn bad ó dẹ̀ tún kó with receipt with bill of lading ṣe rí pé ìjà orí Facebook tó bá fẹ́ ṣoríire wàá ṣe fracas orí Facebook Mo ju ẹ lọ o ò jù mí lọ ó tó mi mi ò tó ẹ. Hmm. olúwa mo dúpẹ́ o tó fún mi láyọ̀ ọkàn olúwa mo dúpẹ́ tó fún mi láyọ̀ ọkàn mo dúpẹ́ pé o dá mi mo dẹ̀ gbà fún wọn lọ́hùn ó dẹ̀ ń gbà mi lójoojúmọ́ owó tí ò pọ̀ tí ò tán àlùbáríkà owó ni ah àwọn lọ́ọ̀yà ti dé síbi load and load and loads of evidence ní gbogbo àwọn pépà tó kó sórí ìkíní yẹn tó jẹ́ pé kò lè sọ kò sí bó ṣe máa sọ pé òun kàn fi ṣe kíní sórí ìkíní ni àwọn confam eh, advocate làwọn tó wà níbí báyìí ó mọ̀ sọ fún yín pé àwọn èèyàn lèmi ní èmi ò lérò ṣùgbọ́n mo ní àwọn èèyàn eh? Timber and caliber of people. Hey! Àmọ́ yẹn fọ́rọ̀ ẹ̀ jẹ́ My three one. Eh, my sweetheart, my àna, my everything. I I want, Àwọn àwọn àwọn lọ́ọ̀yà gidi nìyẹn. Ébà. Àwọn barista gidi nìyẹn. Ha! ẹyẹ ẹyẹ ṣe fake life yìí ẹ lọ sórí péjì ẹ mi ò fi bà jẹ́ mi ò dẹ̀ wá síbí to mock her good evening my sweetheart but to sound a warning sí gbogbo ẹ̀yin noisy neighbors tẹ́ ń bọ́ sórí Facebook tẹ́ sọ pé eh kíní kan ni yín kíní kan ni yín ẹni nǹkan kan ẹ ṣe mọ̀ pé nǹkan tó fà á tí wọ́n fi ń pe ẹni tí wọ́n arrest ní London tó pé mi ni ṣe rò pé ara nǹkan tó fà rèé what the person is person is not she's claiming to be it ó bímọ jọ ó dẹ̀ ń bọ́ sórí Facebook ó dẹ̀ ń pariwo ó dẹ̀ ó dẹ̀ ń bá wọn jà wọ́n bá sọ di ọlọ́mọ plenty láriwo bá tapọ́n ọlọ́pàá mú mi àwọn kan sọ pé wọ́n tún fẹ́ gbé òwò mi síta èmi kọ́ orúkọ ló dàpọ̀ and they are using that name to beef me ṣùgbọ́n gbogbo wọn ń kọ́lé ni àtàwọn tó bẹ̀rẹ̀ àtàwọn tó sì ń ṣe lọ ẹ ẹ ń fi mí rẹ́rìn ah, wọ́n náà máa gbé gbogbo ọlọ́mọ plenty síta ní gbogbo ẹbí bá fò sókè àná mi tẹlifóònù kọ́ tí mo gbà òru ọlẹ́jọ́ ẹ̀ mo rojọ́ ẹnu mi fẹ́ bo èmi kọ́ o èmi kọ́ o kò sẹ́kàn tó dín kòkò lọ́wọ́ o. èmi ò ṣùkí Ah, lábàṣà báwo ló tẹ ṣe dúdúró mi síná ọlọ́run má mú wa nobody is perfect ọlọ́run má mú wa ṣùgbọ́n I know my level. àwọn grandchildren ah ah mo ti àkọ́kọ́ rò pé mo ní kí ló dé kí ló dé gbogbo yín tẹ̀ ń pé nana nana nana because nana náà máa ń pè mí eléyà ni hello nana are you there ìyẹn náà tún ní nana are you there mo ah, ah. ni kí ló ṣẹlẹ̀ ta ló kí iná bọlé ẹ má mi o ọ̀rọ̀ owó ni mo ṣe fẹ́ ṣe sọ di conference mọ́ mi lọ́wọ́ nìyẹn ẹ eh, ẹ eh, eh, kí ló ṣẹlẹ̀ nánà àwọn kan sọ pé wọ́n máa gbé ẹ nudity mi síta mo níbo lẹ ti rí kinní yìí èmi ò mọ nǹkan tẹ́ ń sọ. <laughs> Adéwálé <laughs> yàda sílẹ̀ ah, mo lémi ò mọ nǹkan tẹ́ ń sọ ìgbà yẹn ni ọ̀rọ̀ alájà Kaola tó ṣẹ̀ṣẹ̀ gbé kinní. God bless you àná mi o ìgbà yẹn náà ṣẹ̀ṣẹ̀ gbé fídíò alájà Kaola wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde kó tó di pa fọ́ lórí orí kínní náà láti fọ́ gbogbo ẹ̀ lánàá àbí ẹ̀yìn tèmi láṣà ti fọ́ ta set woman yẹn free atẹ́gùn àlàáfíà ti fẹ́ sí ẹnikẹ́ni tó bá sọ pé òun tún ní ẹni ìtìlọ tó bá bí wọn bá bí gùdù mọ́ fádà wọn kó gbé jáde wọn bọ́lọ́pàá lẹ́nu ọ̀nà wọn tó máa gbé gbogbo ọ̀ràn wọn janto wọn ní ṣerú ẹ̀ mọ́ anywhere in the world nítòótọ́ ni mo jọ́mọdé o ṣùgbọ́n wa náà amòyàn méjì mẹ́ta irú ìkan nínú wọn ló ń sọ̀rọ̀ bí báyìí bẹ́ẹ̀ pẹ́ èsì lọ́nà lọ́sọ pé yín dàrú tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ gbé anything about alájà alájà Kaola jáde ẹ gbé jáde mo ti sọ di tèmi mo ti sọ jẹ́ ìyá ọ̀dọ́ mi náà bá sọ̀rọ̀ ọmọbìnrin yìí o náà pé náà náà náà náà náà náà náà kí ni mo ṣe kí ló dé mo tiẹ̀ ṣe bọ́rọ̀ ìyàwó tán fẹ́ tán fẹ́ ṣe ni mo ní lẹ́ ń pè mí lóru kí ló dé ẹ tẹ bá ṣe mítìn yín tán ẹ fi nóòtì síbẹ̀ máa wá gba gbọ́ ah! kí kíákíá oníkàlùkù bẹ̀rẹ̀ sí ní drop nǹkan tí wọ́n tí wọ́n munch àbáwọn ṣé báwọn lọ ṣe ń pè tán tán tán snap ẹ̀ nọba sákùlẹ̀ lédè ọba tẹ́ndà tiẹ̀ lédè náà tẹ́ndà tiẹ̀ mo ní kí ló dé kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni kí ni gbogbo nǹkan tẹ́ ẹ kó síbí báyìí wọ́n ní kí n wò ó mo ní kí ni kí n wo bí táwọn kàfàlà sí ọlọ́mọ plenty your picture your nude picture is coming now you are next ah, mo lé mi kọ́ ah, nana ẹ̀yin lè jẹ́ bẹ́ẹ̀ mo lé mi kọ́ wọ́n ló dá ti bá mọ̀ pé mi kọ́ kí n lọ bọ́ sórí láìfù kí n kí n kí n lọ ṣe láìfù káwọn lè káwọn lè bìlífù pé mi kọ́ ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ àgbà tí mo bọ́ sórí láìfù tí mo ṣe láìfù lóru ọjọ́ yẹn I think you remember ó wà lórí ó wà lórí lórí YouTube over three thousand people ló ti wò àgbà tí mo ṣe ni gbogbo àwọn ọmọ yẹn fi mí sílẹ̀ wọ́n gbé mi sínú fọ́rùmù family fọ́rùmù ni àtọkùnrin àtobìnrin àtìyàwó lé mi ò bára mi jẹ́ ẹnìkan to sọ pé òun ò ní nǹkan tóun fẹ́ lose èmi ní nǹkan tèmi fẹ́ tèmi lè lose ah orúkọ bàbá mi ò gbọ́dọ̀ bàjẹ́ ìdílé tí mo ti jáde ò gbọ́dọ̀ bàjẹ́ àwọn àbúrò mi mi gbọ́dọ̀ bà wọ́n lójú jẹ́ ìyá mi nínú kòtò mi gbọ́dọ̀ bẹ̀yìn ẹ̀jẹ̀ bàbá mi nínú kòtò mi gbọ́dọ̀ bẹ̀yìn ẹ̀jẹ̀ àwọn ọmọ tí mo wá bí jáde nínú mi ń awon àwọn ọmọ ọmọ mi gbọ́dọ̀ I have everything to lose ká má tí ìwà sọ pé orúkọ plenty tọ́lọ́run ti bá mi build ìbọ̀ láti joy. táwọn kan dẹ̀ sọ pé wọ́n fẹ́ bàjẹ́ ọlọ́run ò lè bàjẹ́ ọ̀rọ̀ Kúnlé àti MC ẹ fún mi di Monday I've been so upset I tried to do something but uh, some guys they played pranks on me so mo ti sọ díẹ̀ nínú ẹ̀ lálẹ́ yìí they play pranks on me uh, Okoro ó ti wà ní London uh, the other guy tí wọ́n jọ tí wọ́n mọ́lé ìyẹn ti wà ní France so Kúnlé nìkan ni. Koni, ó kù ní ní ẹ má yẹ kí n ọ̀rọ̀ kúnlé kọ́ ni mo wá sunday by we today is already friday so um, the best is yet to come ẹ ká fi yẹn sílẹ̀ èmi ní everything tẹ́mi máa lose irú àwọn èèyàn tó wà ń bì báyìí nísìnyí ẹni tẹ́ rí níbì báyìí èèyàn ńlá ni èèyàn pàtàkì ni she's my three in one irú àwọn èèyàn báyìí mi ò gbọ́dọ̀ lù sí wọn wọ́n ní nítorí pé ṣé dọmi ni máa sọ pé ó ń re ni tí màá fi wá ṣòbò làbàṣà débi tán fi máa yà mí ní fọ́tò at the age of sixty tí màá jẹ́ kán yà mí ní photo èmi pẹ̀lú àbúrò mi mo ní mo tiẹ̀ fẹ́ mọ bọ́n tiẹ̀ ṣe máa ń ṣe bọ́n ṣe máa ń ya wọn ní fọ́tò bọ́n ṣe máa ń rìkọ́dù wọn tán kì í mọ̀ yẹn she did it for me and now adẹjọ wà lórí kíni adẹjọ sọ̀rọ̀ báyìí ni tó fi ṣe mi ò mọ̀ o tó fi ṣe tó fi rìkọ́dù mi bí mo ṣe gbórí sórí bẹ́ẹ̀dì tí mo tí mo tiẹ̀ ṣe èmi tiẹ̀ ṣe takaka báyìí mo ṣe ń rojọ́ lọ mi ì mọ̀ o nuisette lásán ni mo dẹ̀ wọ̀ kì í ṣe oní apá ńlá báyìí ẹ má dẹ̀ kí n gbé nǹkan nǹkan ńlá jáde nuisette alápá tínrín ni mo wọ̀ ẹ wo bólúmọ ṣe gbé sókè táṣẹrẹ ìṣọpẹ mi bó ṣe gbẹnu sókè rè ẹ ìmájì kò jẹ pọkùnrin ló yàrá ẹ táṣẹrẹ ìṣọpẹ mi bó ṣe gbẹnu sókè rè èmi dẹ̀ rojọ́ lọ́ntèmi mo kàn sọ pé èmi ò ṣàpọ̀ bọ́ ṣe máa ń ṣe kinní ẹ̀ wọ́n á máa sọ pé wọ́n ń yà wọ́n ṣé wọn kì í mọ̀ ni ṣé wọn kì í ṣe kinní kan ni torí ti Dorkas ni mo yẹ sọ pé báwo ló ṣe máa máa ni kò ṣe ní mọ̀ pé wọ́n yà á ní gbogbo ẹ lọ lábẹ́lẹ̀ má wọ̀rì má wọ̀rì gbogbo ẹ lọ lábẹ́lẹ̀ ẹ ṣáà máa bá mi fi kúnlé sí prayer it is well ẹ máa bá mi fi sí prayer. Mm àwọn ẹ̀mí òkùnkùn dìde lóríṣiríṣi hmm. thank you jàre my three in one. Hmm. Hey. èmi ní nǹkan tẹ́mi lè lùsò mi ò dẹ̀ ní lùsì kankan nínú ẹ̀ pátápátá ṣẹ́yìn community mi yìí ni màá sọ pé màá wá lọ ṣe nǹkan tí wọ́n máa sọ pé ẹ wá wo ọmọtádé ṣe o ẹ wo bọ́yùn ẹ ṣe rí o ẹ wo bí abẹ́ ẹ ṣe rí o ọlọ́run o odò ó hú wà ó inú gbó. that is why tó fi máa sọ pé ní community mi yìí mi ò fẹ́ èrò èèyàn ni mo fẹ́. mo ṣe program kan níbi tínú ti ń bí mi mo sọ̀rọ̀ òdì ẹnìkan dẹ̀ rí kíní yẹn ní orí YouTube ah ó ní mama ẹ má ẹ má ẹ má jẹ́ kí inú bí yín débi tẹ́ máa sọ̀rọ̀ òdì mọ́ ẹ kọ̀ntínú sí nǹkan tẹ́ ẹ ṣe má jẹ́ kẹ́ I feel so bad pé mo disappoint ẹni yẹn báwọn tó kù ò tiẹ̀ rí but because the person knows me pé mi ò kì í ṣe elépè type I was pushed to the extreme wọ́n rán wọn wá and they got the better side of me we all we all we all do sometimes tí àwọn àpárá mi tó máa bọ́ sí òdì Lara. yàn is there on youtube oni ní nana ó ní ó ní um, eh, eh, ọlọ́mọ eh, mama please don't don't curse again in your in your in your when you are doing a program leave them and i felt so bad pé ah and i disappointed this person mo láti apologize síbẹ̀ pé i'm really really sorry i'm sorry if i disappointed you I'm not perfect that nǹkan tí mo is part of human being but oh, shock ẹni yẹn because go expect ẹ see me. èmi ò mọ nǹkan tí um, Bọ́lá Jẹyọ tó fi ṣe kùntà ndisán lọ́dẹ o tó bá ṣerú ẹ̀ ní French side yìí eh? wọn ò ní gbé lọ sí o ẹ ṣé bàbá mi ìfàníyì <laughs> ogun àtọ yín sà tó bá pẹ ní fẹsà yìí ni wọn ò ní gbé lọ sí nàìjíríà o ah! àwọn french wọn lè fi one thousand euro kan fi gba gbèsè one euro lọ́wọ́ ẹ torí one thousand tí wọn fi gba lọ́ọ̀yà yẹn ìwọ ló máa sọ wàá ṣiṣẹ́ san ni. bó bá ṣe ń ṣiṣẹ́ yẹn lóṣù báyìí ni wọ́n ń yọ bó bá ṣe ń ṣiṣẹ́ yẹn báyìí ni wọ́n ń yọ tó bá ṣe ń ṣiṣẹ́ yẹn báyìí ni wọ́n ń yọ wọ́n gbádùn kọ́ máa inflate owó mọ́yàn lọ́wọ́ kò sí ẹni tó gbèlú yìí tí ten euro tí ò ti di five hundred euro tí ò di seven hundred euro mọ́ lọ́wọ́ tó bá jẹ wọ́n lówó wọ́n máa fi ẹ́ lára balẹ̀ ni wọ́n níbi ẹ́ wàá ti gbàgbé wàá rò pé o ti mú un jẹ níjọ́ tó bá máa rí lẹ́tà kóòtù kóòtù ní straight. tèbí nàìjíríà lẹ́sọ̀ wá pé ẹnìkan jẹ gbèsè owó ná nígbà tẹ́ bá gbé wá wọn sọ pé wọ́n ń bọ̀ wá kákébù wọn ò ní kákébù ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ reduce iná yẹn wọ́n á wá gbọ́rọ̀ ẹ̀ lọ síwájú àwọn ọlọ́pàá ẹ̀ kóòtù àwọn lọ́ọ̀yà owó lọ́ọ̀yà tí wọn tán fi sú ẹ wọ́n ló máa san wọ́n náà àtúnṣe sanwó lọ́ọ̀yà tiẹ̀ wàá sanwó adájọ́ wàá sanwó tán fi owó pépà tí wọ́n lò tán fi kọ lẹ́tà sí ẹ owó ẹ tó wá dìlíva ẹ wọ́n ló máa san ten euro ó lè di one thousand mọ́ ẹ lọ́wọ́ kò wá sẹ́ni tí ò tí ì gbabẹ̀ kọjá nílùú yìí ìtorí ẹni tẹ bá rí àwọn àwọn ẹlòmíì lójú títì tó máa ń feel shy láti tọrọ owó but they have no choice gbèsè ni o ní owó tí Bọ́lá gbà lọ́wọ́ Canadian government àbí Canada kan ló wà tó bá ṣerú ẹ̀ ní French side táwa yìí á jẹyún ẹ̀ níṣu wọ́n á lọ fi síbi iṣẹ́ ni. Thank you, my my baby. Thank you, darling. I really appreciate you. Thank you tí o bá ṣe nǹkan tó ṣe yẹn tí wọ́n rí gbogbo evidence yẹn tí o rí page ẹ̀ tó kún lọ́lọ́ tó kún ó kún bàjẹ́ ah mo gbà tí mo tẹ̀ kọ́kọ́ rí mọ́tò mi mọ̀ pé nǹkan tó tó yẹn ni ṣe nígbà tí mo débi àwọn bill of duty mo débi àwọn receipt báyìí mo níyè nǹkan tọ́mọ yìí fi parẹ́ rèé nǹkan tọ́mọ yìí fi parẹ́ rèé nǹkan mo yìí fi parẹ́ rèé nǹkan tọ́mọ yìí fi parẹ́ rèé bó ṣe ń jù síbẹ̀ báyìí ni wọ́n hàn bó ṣe ń jù síbẹ̀ ni wọ́n hàn nínú gbogbo àwọn mọ́tò tó tò síbẹ̀ àwọn fake mọ́tò àwọn audio mọ́tò tó tò jọ sórí kinní yẹn ẹ lè rí èyí máa less than five hundred kẹ àwọn àwọn brand new mọ́tò ṣó ní five hundred pounds sí wáṣà àwọn mọ́tò million àwọn sports cars àwọn latest version. ọ̀ṣàrà bó ló ti rówó á ṣàlàyé ẹ̀ gbúre ló ń tà ní abata àjọsìn á ṣàlàyé ẹ̀ òun náà ló máa bọ́ sínú jàkúsí ló máa lóun ṣe live come on ah mo rí fọ́tò ọmọ ẹ̀ tó sọ pé ọmọ mi ìmọ̀ pé ọmọ yẹn ti dàgbà tó yẹn o anyway fún ẹni eh, eh, tèmi rí old program tí wọ́n tọ́ṣẹ̀ jù sí mi pé kí n wẹ nìkan ni so ìgbà yẹn ni mo dẹ̀ mi ò kí lọ sórí péjì gbogbo wọn gbàgbé pé èpè èpè náà ń ṣe èpè náà ń ṣe tí mo dẹ̀ mo yí káàkiri gbogbo wọn ni mo káàkiri ọ̀dọ̀ wọn ní kọ̀ọ̀kan o gbogbo wọn ni mo káàkiri ọ̀dọ̀ wọn ní kọ̀ọ̀kan to stop this nonsense ẹ wo ibi tó délé ni kò sẹ́ni kankan tó sàṣì o I want everybody to know that. Kò sí ẹni kankan tó sàsí. Overconfidence, fake life. And my coming out this weekend. I Àwọn obìnrin bite yìí báwí jù because àwa la máa ń live fake. Àwọn ọkùnrin wọ́n máa ń fìyẹn gbá wọ́n máa ń fìyẹn lu jìbìtì òbò ní tiwọn tiwọn àwọn òkè sábà lọ lọ ya aṣọ lọ ya bàtà àwọn máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan o but bí orí ẹ̀ pé nàìjíríà but orí ẹ̀ wọn tiẹ̀ kì í ṣe yẹn mọ́. ẹlòmíì tẹ́ bá dé orí orí péèjì ẹ̀ ẹ̀ tí ẹ lè dá mọ̀ nígbà tó bá ti gbé ṣọ́vẹ̀ sójú wáìpà tó bá gbé yẹn sójú bí yẹn ṣe máa ga rèé bí yẹn ṣe máa ga rèé wọ́n á mú ilé wọ́n á fà láti bí wọ́n á fà dé Ṣómólú wọ́n á fà dé Bàrígà wọ́n á gbogbo ẹ̀ lóríṣiríṣiríṣi ẹ̀ ní recognize ẹ̀ tó wà ń bẹ̀ wọ́n tún lo filter gbogbo ẹ̀ wá funfun lọ báláyé. ayọ̀ àtàláfíà ló ṣẹlẹ̀ sí ọlọ́run ọba elédùnmarè á bá wa ṣàánú fún kò kú o kò ṣàárẹ̀ o kò kú o kò ṣàárẹ̀ o ó wà nínú Facebook fracas ni o kọ́lọ́run ba kó bá wa ṣàánú ẹ̀ ni o kó má tó kòròkò dókòrò kò tó fake life Facebook fake life what she is not she is claiming to be it. ibi tó ẹnì kankan kọ́ ló sàsí o àránsí kọ́ o àsàsí kọ́ o kẹ́nì kankan má rò wípé Yes, I will post it on YouTube. Ah, Titi Crowther, you you ẹ̀yin tẹ́ bá yìí tẹ́ bá tẹ́sẹ̀ li, li, li. di lílílílí. Ó dàbẹ́ ní pé ọmọ Abẹ́òkúta ni yín. Tọ́lá ilẹ̀ sọ gbogbo èdè Bible tẹ́ sọ di li. I will post it on the YouTube, my darling. Thanks a lot. Eh, ibi tẹ́ wá ń lọ yẹn, ayọ̀lẹ̀ máa mú padà Titi, o. Títí títí la ní ìrántí yín nínú gbogbo nǹkan tó dá ọmọ máa rántí yín títí ayérayé ni. Eh, ibi iṣẹ́ tẹ̀ lọ no, ọkọ̀ ọba àdá ọba kò ní í ṣayín lẹ́sẹ̀ safe journey god bless you thanks a lot ẹnì kọ́kọ́ kọ́ ló sà sí o tẹ́nìkan bá sọ pé ẹ àdúrà òun ló gbà lórí ẹ ẹ èpè òun ló gbà lórí ẹ irọ́ ló pa èpè ẹ̀kọ́ ló jà òun ló ṣe oversabi over too big To long pò sí what is not about her on her page. Ẹni tó yó ó ń paná. Ẹni tẹ́bí ń pa ẹran ọkùn. Ó dẹ̀ mọ̀ pé ò tí ì níwèé tíṣù tán fi ń fún mú kò ní. Ó wá gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. I don't think Nitori ọ̀rọ̀ blogging ni wọ́n ṣe náà ṣe deny yẹn asset tó ní ni wọ́n ṣe deny ẹ̀ pé you have all this go back home and manage what you have. àwọn ò lè máa fi owó àwọn taxpayers káwọn máa fi bọ́ ẹ̀. ètò wa dùn mí jù bẹ́ẹ̀ òun ni tọmọ ẹ̀yìn èmi ṣe bí ọ̀rọ̀ pé eh, bóyá wọ́n kọ lẹ́tà sí kò tètè lọ rí gbà or something àbí ibi tó ti rúnrojọ́ lọ ó gbàgbé póun lápọ́ìntmẹ́ǹt ní kóòtù mo ṣe bí nǹkan tó ṣẹlẹ̀ sí ni ẹ̀mí mo pé àgbà tí mo dórí péjì ẹ̀ mo wá ní èèyàn eléyìí ṣàkọjìyà ó ṣàkọkóbá rẹ̀ is what happened to her nothing else ẹ má rò pé bóyá ẹlẹ́dàá yín kan ló mú àbí. Àbí... Hey, yeah, sorry about that, my darling. Sorry about that. Ẹni tí mo mobile, rí tán bá ṣẹ̀ṣẹ̀ ṣe kíní bẹ́ẹ̀ mo máa welcome I'm sorry. I won't do that again. Good lawyer that can argue. <laughs> You don't know what you are saying, my darling. Lógún ọ̀fẹ́. Mm. Logo often. Uh-huh. You don't know what you are talking about. She can't argue anything. Where is she going to get the money for the lawyer? Because they will believe that all she posted on her wall, she has everything. Where is she going to get that? She's not. They are not going to give her a free lawyer because they will. you both believe that ẹni tó ń pò sírù nǹkan báyìí ó mọ iye ọdún tí wọ́n ti ń tẹ̀lé ó mọ iye oṣù tí wọ́n ti ń tẹ̀lé ó mọ iye tí wọ́n ti lọ ná mọ́tò kọ̀ọ̀kan tó gbé sórí wọ́ọ̀lẹ̀ ẹ̀yin èèyàn ṣe máa ń push yàn débi tí kinní báyìí i don't like your kind of person i don't like your kind of person so she's going to tell them that uh, ah i'm only joking gbogbo document tó wà lórí page ẹ̀ read orúkọ ẹ̀ now all the document mọ́tò yẹn orúkọ ẹ̀ ló read àkóbá gáfárà. How is she going to convince the lawyer? That is nothing but a, a, a, a fag. Ah, husband to pregnant doctor. along. <laughs> <laughs> Hey, oh, you Òyìnbó ti jájú you lọ ní Dublin ní ọdún yẹn lọ́hùn wọ́n ń ta oyún ni tó tún máa múra wọn báyìí tó tún máa fúnra wọn lẹ́sẹ̀ lójú ìwọ lolóyún èmi kọ́ lolóyún lórí ọ̀rọ̀ wé lórí ọ̀rọ̀ wé dé yìí náà ni àgbà tó fọ́ gbogbo ẹ̀ bí tọ́wọ́ Nàìjíríà bá dé wọn máa ba gbogbo ẹ̀ jẹ́ ni ṣé Bọ́lá sọ fún ẹ pé òun fẹ́ lóyún ni. mi ì mọyọ ọdún tó ti wà ń bẹ̀ o mi ì mọyọ ọdún tó ti wà ń bẹ̀ o but because she wants to live a a big woman life. She want to live a self-determined big lady life. And uh, could defer kò can uh, link líǹkì òun anybody so tó bá tiẹ̀ ń outside betting ó kàn she shop for body last only? because in nǹkan ó yẹ kó is súnmọ́ to tó wà nílùú kan ti put ẹ̀ true kọ̀ọ̀ràn yẹn gbogbo wọn náà sọ pé ó ń bá jà Her fans will continue to her and we co we contribute okay to her and the law and uh, the lawyer okay ẹjọ irú ẹ̀yin tẹ́ máa ń bà your jẹ́ she's a Facebook blogger is she registered Facebook blogger do you know that there must be a contract <laughs> everybody is a Facebook blogger do you know that you have to register abẹ́rẹ́ kò tí wọ́n bá ti register pẹ̀lú google ìyẹn náà ń pè ní official uh, registration ẹjọ́ mi ò fẹ́rú ẹ̀yin èèyàn báyìí lọ́dọ̀ mi irú ẹ̀yin yìí báyìí ẹ máa ti yan pa ni. You don't know how to advise. Ah. Her fancy ta ló sọ fún ẹ fans kan wà lọ́dọ̀ ẹnìkan nísìn ló ṣe máa mọ̀ pé òun ò fan kankan ẹyọ kan báyìí kò ní ká má fi SCC àwọn tó yẹ pé wọ́n fi wọ́n fi wọ́n fi ń wá ìléwé táìmù ni I love you you look beautiful you look àwọn aṣọ tí Bọ́lá ń wọ̀ àwọn fìlà tó ń dé àwọn ohun tó ń gbé sórí gbogbo ẹ̀ ló máa ń surprise wọn lórí kinní according to èmi ò kí wò torí pé ti pọ̀ jù tó bá máa kọ́kọ́ bẹ̀rẹ̀ kínní àkọ́kọ́ she's a good prayer warrior she is very good she's endowed and she has the spirit but tẹ́mi yẹn bá ti kúrò báyìí tó máa gbé wọ̀ yẹn náà ní wàhálà. ìtó máa gbé wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn náà ní wàhálà. eya hmm hmm eba once she is denied they will remove yay ẹ má bínú. Mo fẹ́ ka comment. Ah, eh, eh. Once she's re once she's denied, they will remove all the benefits. Canada is good. They will allow her pack her things. Okay. yes they are they are watching now online now you you are talking i like you i like ẹ̀yin eh, méjèèjì tẹ́ ń sọ̀rọ̀ sin ṣe rí ẹni tó wà lókè yẹn ó dẹ̀ bẹ́ẹ̀ ní ara àwọn. she can still she can still uh, she can still appeal mo ti gbọ́ hmm. ẹ̀yin lẹ kúkú jọ wà níbẹ̀ èmi ti gbọ́ àwọn kan náà dẹ̀ sọ pé àwọn náà jọ ń gbèlú yìí nípa àwọn tó ti sọ fún pé gbogbo nǹkan tó ń ṣe yìí kó mú kó pack well kó kó kó kó kó kó reduce gbogbo nǹkan tó ń ṣe kò gbọ́ sí wọn lẹ́nu. Hmm? mi ìfẹ́ lọ sórí kinní mo kàn gbé chairs iwájú mi mo fi gbé kinní èsì torí mo mẹ̀ mo mú custard ni ọ̀rọ̀ yẹn tún wá sórí mi I just I just have to to leave my custard eh, ẹ ṣe ń gbọ́ custard ni mo fẹ́ mu tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí mo ṣe parí kíní yẹn tán lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ẹ̀yẹ kan tún wá wọ́n kàn tún gbọ́rọ̀ ẹ̀yẹ wá síwájú mi ni torí ẹni tó bá jì sí kòtò ó máa yẹ kó máa kọ́ ará yòókù lọ́gbọ́n ni ṣẹ́mo I think I told you a little bit about myself now ẹ jẹ́ kí n mú nígbà tí mo wà ní situation tí ìwé mi lapse yẹn my second son ọlọ́run kó bá mi she won't listen to anyone you see àwọn ilé wọ̀nyí náà wá ti ti àwọn méjèèjì i think they've had a counter with her but she won't listen to them I want to see. bá bó bá débì kan wàá mọ bí wọ́n ṣe ń ṣe now Sherry, ni nígbà tí mo ní issue yẹn tó yẹ kin. n ṣe kí ni kí um. nígbà tí um, ọmọ mi ọkùnrin tí mo ní bí níbi báyìí yẹn tó ti wọ of ten ló yẹ kí n ti lọ kí n ti lọ béèrè fún um, nationality ẹ̀ as ẹni tí ọmọ tí mo bí níbí báyìí but I was thinking they will call me to come out and collect it not even ten maybe when when he was eight when he was eight and when he was in the primary school I was supposed to go to the uh, home office and gets all his paper in order uh, the firstborn too tó ti débi báyìí ní ọdún kan so definitely ó Omo Kokoni she was a toddler ńgbà tó dé so wọ́n ti mú òun náà mọ document wà then I was waiting for them to call me to come and get his state permit his uh, nationality ha French side ẹ ń gbádùn gan yín tẹ́ English side o French side gbogbo nǹkan tó jẹ́ tó ẹ̀ gan wọ́n fẹ́ jókòó lé lórí tó bá tún lọ bá wọn gan wọ́n tún bẹ ágìrò ẹ̀ pé òòtú ní ẹ̀tọ́ sí i àfi tó bá mọ kóòdù tó di ọ̀rọ̀ yẹn mú nínú lọ́ wọn. Ah, mo bọ́rọ̀ bọ̀ èèyàn mi sọ pé ó ti gùn Then I was going through crisis. Oh, yes. I was going through a serious crisis. Huh. Hey, Olúwa, mo dúpẹ́ o, mo yìn ọ́ o. Èmi lẹ́ni àná o, èmi lẹ́ni àná. Tọ́ta ròpò ṣubú o, tọ́ta ròpò ọ̀rọ̀ ọlọ́run má gbé mi ró hallelujah mo ti yege èmi lẹ́ni àná èmi lẹ́ni àná tọ́ta rògbò ṣubú tọ́ta rògbò ṣubú lulẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run má gbé mi ró hallelujah mo ti yege. Mm. nígbà tí èmi rò pé wọ́n máa fún mi wọ́n máa pè mí pé kí n wá gbà á ọ ọ̀ǹtì tí ọmọ mi bá pé eighteen ni wọ́n ṣẹ̀ máa fún you know French side níbí báyìí kó tó struggle láti kọ́ èdè kó tó lè kọ́ kó tó lè kà kó tó lè sọ. Hmm. nígbà tí ọmọ mi wá pé eighteen lèmi bá gbé fáìlì mo bá gbé lọ bá wọn pé ọmọ mi dẹ̀ ti eighteen o mo fẹ́ wá gba nationality ẹ̀ o àsọmọ tí mo bí síbí báyìí o <laughs> eh, ọjọ́ burúkú èṣù gbomi mu ọjọ́ burúkú èṣù come and drink water. Well, the best thing is for her to remove herself from the from the kíní from uh, their allowance tí wọ́n ń of course now she she she she should not àgbọ̀ òun náà ni mo ṣe ń sọ fún gbogbo àwọn àwọn tó ṣe tán wà lórí kíní yìí pọ̀ o àwọn tó wà lórí kíní yìí pọ̀ o ọlọ́run kan fẹ́ẹ́ fi tiẹ̀ ṣe sábàbí ni o láti fi kó àwọn tó kú o. Hmm. She must close down every damn damn thing. Yeah. But àwọn ò ní fẹ́ ìwọ náà ló tún máa wá sórí kinní tó máa máa sọ pé owó ọ̀fẹ́ ni oúnjẹ ọ̀fẹ́ ni kinní kan ọ̀fẹ́ ni àlẹ́ nìkan sọ ìkan nínú kí lorúkọ ọmọbìnrin yọ ọmọbìnrin náà ẹnu ẹ̀ mú bi tèmi báyìí ah 750 hours requirement. Wow. Hey, yeah, God bless you. God bless you. God bless you. If she had listened to to to to all this, eh? Àwọn tó listen sí àwọn náà ti not ti rí náà ti náà ti rí àdùn ọbẹ̀ jẹ yẹn wẹ́ ọlọ́run ọba elédùnmarè nínú àánú ẹ̀ mo mọ̀ pé oníyanu lọ́lọ́run um, all she first of all need to do is to close down all this media something to have a rethink to ponder and to move to people that will put her through pé ó kọ́kọ́ fẹ́ máa lọ sọ pé òun fẹ́ máa kọ̀ntínú láti máa gbowó àdúró ẹ̀ kó kọ́kọ́ gbogbo àdúró tó ń gbà ẹ̀ kó kọ́kọ́ gbàgbé ẹ̀ Go a lower black job To my máa ṣe tó máa fi support ọmọ me because going back to Nigeria I mean, you go má low, only low. lè lọ o ọmọ jámájámá ni o ó dẹ̀ ti tàwọn oríṣiríṣi mọ́tò mílíọ̀n mílíọ̀n sí Nàìjíríà ó dí ó mọ́tò tó But tà but ọmọbìnrin because she's now a, a big girl wọ́n máa gbá lóyún ni ah, èmi táṣẹ́rẹ́ tèmi gan lẹ́gbẹ̀ẹ́ tọmọ yẹn kò tiẹ̀ tó nǹkan kan hmm Surajudeen àwọn mọ́tò wọ̀nyẹn alẹ́ mi tí mo rí gan ẹ̀rù bà mí òun ló mú mi tí mo fi wáyìí kì í ṣe pé lórí ọ̀rọ̀ Facebook fracas ni wọ́n fi ṣe kinní kan kì í tiẹ̀ ṣe pé lórí ọ̀rọ̀ pé eh, ẹ kò ní ìwé ni lórí àwọn nǹkan tó pòsì síbẹ̀ yẹn ni ah hmm. ẹnu tèmi kẹ̀ èmi ò mọ number. ẹ̀ mi ò telephone number ẹ̀ I can't call her. Ah, kò tí ẹ ṣe community service kankan fún wọn rárá. wow orí Facebook ló wà tó ṣe fracasi. Ah, ah. wọ́n lè yọ mí mẹ́wàá lára ẹ̀ ọlọ́run bá mi bùkún dáadáa ní ti ara àti ní ti ẹ̀mí ènìyàn mi ẹjọ ẹ áàdì mi lori whatsapp ẹ jẹ́ ká sọ̀rọ̀ hmm? ẹjọ ẹ jẹ́ ká plus three two four eight eight two five nine seven zero seven ejo ẹ̀yin tá a bá jọ ṣe kinní yẹn jọ let us try uh, whatever we can do to put her through. hey ó yẹ tó bá yẹ kó tiẹ̀ ṣe community service during the covid ni wọ́n bá dẹ̀ fìyẹn fún ní point o but ẹjọ́ ló ẹjọ́ làbúrò mi jókòó sórí kinní tó ń ròkùrà bí òkú tí ò dúró gbaṣọ. ẹ hmm. ẹ tún wọ àwọn tẹlifóònù tó kó dání wọn gbogbo ẹ̀ ni wọ́n ń wò òun ló dẹ̀ tún lọ òun ẹ̀ ah eh, orí inú mi máa má bà tòde mi jẹ́ ẹlẹ́dàá mi máa má takò mí o ẹlẹ́dàá mi máa má jẹ́ ń fi ìwà mi ó ṣe rà mí nǹkan tó mójú tó mú lọ bá síbẹ̀ nǹkan tó gbedébẹ̀ kò fèsì ẹ̀ mọ́ ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló lọ jókòó sórí kinní tó lọ ń rò tó ń proof pé òun ju nǹkan tóun jẹ́ lọ ó wá lọ kó sí ah this is páńpẹ́. Hmm. yeah she can still go for community service ayé bá ń gan gbogbo ènìyàn ayé ó lè gàn mí. báyé bá ń yẹ̀yẹ́ ènìyàn ayé ó lè yẹ̀yẹ́ mi mo mi o mo sì mọ orúkọ rẹ̀ kò jẹ́ fẹ́mi mi tọrọ fẹ́nibọ́dì láéláé gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú mi ní àṣálẹ́ ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mọ́ mo gbà á ládùúrà sínú ìṣẹ̀dá yín ní ọ̀gànjọ́ òru yìí mo ní ẹni fi ọwọ́ ara yín ṣera yín èmi ni mo tó tán yìí ẹ̀mí ìgbéraga ìgbéraṣánlẹ̀ tó ń ba tèèyàn jẹ́ kò ní wọnú ilé ayé yín kò ní wọnú ilé ayé àwọn ọmọ yín ohun tá à ń sọ nígbà ní ọ̀gànjọ́ òru yìí láti fi kọ́ ọgbọ́n kò ní padà sínú ẹlẹ́dàá wa kó wá ṣe wá lọ́ṣẹ́ àní ṣì sọ àní ṣìlẹ̀tẹ̀ àní ṣìwàwo ìwà tá a máa hù tó máa tó máa fa làásìgbò sínú ayé wa orí kunkun tá a máa ṣe tó máa fàdàmú sínú ilé ayé wa ẹ̀dá wa kó yà wá ya bìlísì mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tèmi tẹ́ ẹ bá mi péjọ ní ọ̀gànjọ́ òru yìí tá à ń ṣe àṣàrò bá a ṣe máa tó tílé ayé ọmọbìnrin yìí tílé ayé ẹ̀ tó fi máa gúnrégé tí ọmọ ẹ̀ yóò fi ní jìyà nígbà tí ọ̀nà ẹ̀ bá gúnrégé tán àní fi oore tiwa àní fi di àní fi ilé ayé wa ò ní jẹ́ olóore ogun tó bá ṣẹ́ lórí ẹ̀ kò ní dà sórí ẹnì kọ̀ọ̀kan wa làásìgbò tó bá ṣẹ́ lórí ẹ̀ kò ní dà sórí ẹnì kọ̀ọ̀kan wa mo pa láṣẹ ni nítorí pé ọmọ aláṣẹ ni mí mo ní bí oní gbogbo bá ṣe lọ sùn ní àṣálẹ́ yìí oorun ayọ̀ la máa sùn oorun ayọ̀ àwa àwòrì a máa ń sọ pé àásùgbẹ̀rẹ̀ àṣẹjí kíkan a máa sùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àwa jí nínú àlàáfíà àti okun ara pẹ̀lú ẹ̀mí gígùn. Hey, Mistura my baby! Kí ti gbé bàbá mi má o? It's been a long time you've not contact me, girl. What happened to you? Message me on WhatsApp before you sleep. Okay? Gbogbo wedding tí wọ́n ṣe àti wedding kìíní àti wedding kejì àti tí. Tí wọ́n lọ ṣe ní ọ̀dọ̀ alájà mi ò rí fọ́tò ẹ̀ kankan nínú gbogbo àwọn fọ́tò tó yà what happened you want àdé gbogbo eh, eh, royal wedding tí wọ́n ṣe eh? ṣó yẹ kán ṣe wedding ṣó wọ́n pé dìgbà náà ṣe wedding ò sí ń bẹ̀ làṣúgà náà ṣe wedding ò sí ń bẹ̀ mi ò rí ẹ mi ò rí fọ́tò ẹ̀ inbox mi tàbá ti ṣetán mo fẹ́ mo fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ pé ṣẹlẹ̀ bóyá alágbà ilé ni. Ah ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ ìdààmú tó kọjá òye yín làásìgbò tó kọjá ọjọ́ orí ẹnì kọ̀ọ̀kan wa kò ní bá wa fẹ́ra kò ní bá àwọn ọmọ wa fẹ́ra ah. oh my days is the second denier. Oh, my, my, my. You really know a lot, my darling. They were really promising 750 hours papers. Oh my God. Huh. èmi ò tiẹ̀ ní kó òun má lọ sí skul mi ní àmọ́ sí skul mi ní kó má padà sí nàìjíríà ṣùgbọ́n ọmọbìnrin ọmọbìnrin kékeré yẹn wọ́n á gbá ọmọ yẹn lóyún lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá dé nàìjíríà ni tó bá kọ́ dé nàìjíríà tára ẹ̀ bá kọ́ ṣe kínní akọ́kọ́ wúlé wa á di màdámù ni wọ́n á rò pàgbàlagbà kan rẹpẹtẹ ni tó bá gba sí fún báyìí ó máa lóyún ni straight off bọ́lá kẹ̀dẹ̀ ni ó máa fi lúlù ló máa fi ba ayé ẹ̀ jẹ́ kò ní mọ bó ṣe máa pacify ọmọ yẹn wípé situation change. Hmm, ẹlẹ́ẹ̀kejì nìyẹn wow. àbọ̀n undocumented blogger ní London yẹn náà tún wà ní prison now. Ah. Hey. What is all? Uh, what? Why? Why am? Why are these people putting themselves in in this nonsense? Huh? Why are they putting themselves all in the name of ọ̀rọ̀ tí ò tí ò èló lẹ́ni tó fún yín lówó pé kẹ́ máa lọ kẹ́ máa lọ ṣòṣì bí ẹran aṣẹ́wó lórí Facebook yìí náà sì tó bá gbọ́ pé ní pírọ́blẹ́mù pépà kò tiẹ̀ ní bá dá sí i next person next victim To mama entertain ẹ̀ ló mama wa. máa wá. irọ́ irọ́ I'm on top of tó ten thousand pounds I'm on top of five I'm on top of three I'm on top of three hundred. <laughs> oh my god second refuser. No, don't give that name, please. Please, uh, Larry, don't give that name. We are not here to, to, to start mentioning names. Please. I don't want such on my page. Hey, could I she just healthcare job? And she's so, you know, she can do it. ó kàn fẹ́ bọ́ sórí kiri kó kàn máa gbowó ọ̀fẹ́ kó máa jó kó máa ṣèdí mọ̀gidi mọ̀gidi mọ̀gidi kó máa fẹ́ gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀. ó ti fi ọmọ yẹn kọ́ free owó free everything bóyá lọmọ yẹn gan mọ̀ pé òun lè lọ ṣe baby sitting kó lọ ṣe baby sitting three hours kó ṣe two hours kó fi ní owó tó máa tóun náà máa fi fi ṣe ẹ lọ ṣerun ẹ lọ ra anything lọ ra pátá lọ ra bra lọ ra sanitary towels. Huh? Oh, this girl really fucked up. àǹtí mi so kò sí nǹkan kan tá lè tá tiẹ̀ lè tá lè kò sọ́gbọ́n kankan tá lè dá fún bẹ́ẹ̀ yẹn òun kẹ̀lẹ̀ ló dẹ̀ ti bú gbogbo yàn ló ti yọ ṣe ń géǹdì wọn yìí sìn Ah. For false and misleading information. Yeah. I don't want you to go and be inboxing each other and be saying all these things to the person because I don't want anybody to hear anybody's name from my page, eh? Please. Hey, yeah. okay ìyẹn tiẹ̀ tún ní facebook book blogging ó ní ìwé ibi tó kọ wọ́n sí àwọn tó ń blog tó ń fi balẹ̀ ayé wọn jẹ́ mm-hmm. healthcare jobs are now difficult in Canada especially in the group homes ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí whatsapp ẹ jọ mi ìfẹ́ kẹ́ fi nọ́mbà yín síbi báyìí ni but ẹ̀yin lè mú nọ́mbà tèmi kẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ kẹ́ fún mi lórúkọ yín so màá rántí pé ẹ̀yin ni màá dẹ̀ mọ́ ọ because I have so many hello hello there mi ò dá wọn lóhùn orúkọ mi ò ṣe hello mo bèrè lọ́wọ́ ẹnìkan mo ní what is your name Only you should know my name mo dẹ̀ yá mu mo dẹ̀ yá ju sínú sínú sínú archive kó máa kó máa jókòó síbẹ̀ báwo mo ṣe máa máa mọ̀yàn pẹ̀lú nọ́mbà ó ní ó tún sọ mí ní but you see my picture tèmi bá dẹ̀ save orúkọ yàn fọ́tò yàn ò ní yọ àbẹ́ẹ̀dẹ̀ rí nǹkan báyìí ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ ká team up and see maybe we can still do something and put her through either by this or by that but I would say to me left for me màá ní pé kó lọ bá wọn kó sọ pé kán fi òun sórí iṣẹ́ kóun máa sanwó tóun bá jẹ wọn díẹ̀díẹ̀ á dẹ̀ máa work out ìwé ẹ̀ lọ on one side In ìyẹn á tún gbé kúrò lórí lórí pàpàràpàpàpàpàpàpà tó bá dijọ́ mi tó bá tún lé ayé ẹ̀ wá kò ní máa sọ nǹkan tí kò bá tó Lori network It's a pity ẹ your sister me. ẹ jẹ́ ká ẹ jẹ́ mind lori ọ̀rọ̀ yẹn wants to do it with her tóòtọ́. ok kò ṣe sọ níbi ẹ jẹ́ ká sọ lẹ́yìn ilẹ̀kùn èèrà wà lẹ tọ́pọ́n àwọn àwórì la máa ń sọ bẹ́ẹ̀ àfu èèrà wà lẹ tọ́pọ́n. Mm. God bless you all. I really appreciate you. Hmm. From Sierra Leone, after many years, but always attacking Nigerian government. So Nigerian government reported her. Wow. Okay. Ẹ̀yin náà jẹ́ ká kájọ tẹ́ bá ní means ẹ má sọ pé you don't think o ẹ má sọ pé you don't think you don't only second second refuser refuser alẹ́ ẹ nìyẹn and pẹ̀lú gbogbo nǹkan tí tó kó sórí kínní ó no ó claim that she's a millionaire she's claiming to be not even millionaire billionaire ẹni tó ń ta mọ́tò two two two twenty twenty twenty eh, twenty twenty eighteen lẹ́ni kìí ṣe mílíọ̀nìà wọ́n ló ti gbá wọn jìnà tí rìsíìtì dẹ̀ tún wà lórí orí péèjì ẹ̀ gbogbo ẹ̀ rìsíìtì yẹn ló dẹ̀ kárí orúkọ ẹ̀. Ah. alágbára lọlọ́run mi alágbára ní Jésù mi ọba tó láyé àtẹ̀kùn rẹ̀ ní ìkáwọ́ kó máa sọ ohun tí kò lè ṣe bẹ́ẹ̀ ni ajípọ̀ jésù ajípọ̀jọ́ kúdà wọ́n lè fi kọ́ lọ́gbọ́n kán fi jẹ́wọ́ agbára wọn nínú ilé ayé ẹ̀ ṣùgbọ́n ẹnu yìí náà ni ẹnu yìí náà ni bíi tèmi ń bí àpárá pátápátápátá kò ní fi kan pé méjì ìpara pòròpòròpòròpòròpòròpòròpòrò ah fídíò ẹ̀ méjì tí mo tí mo lọ rí báyìí tó yẹ pé èpè ní làǹdẹ̀làǹdẹ̀ ah hmm. ọjọ́ yẹn mi mẹ́ni tó ń ka psalm thirty five mi mẹ́ni ton ń ka psalm thirty five Ton, tó tó tó ń kà lọ tó ń sọ àgùn e, eré lẹlẹ ẹbí tí mi níyà tí mi ní bàbá mélòó lára mi. Hmm. ah She has a video where she was praying somebody, a musician. Nice one. Gbogbo wa náà láti ṣe yẹn. Ah, àníjọ́ kan la fẹ́ ah mi ti ah mo ti sọ rí mo ti sọ story yẹn rí. Ìjọ́ kan la fẹ́ lọ síbi la fẹ́ lọ síbi birthday. Ọlọ́run ni ò jẹ́ kíká dé Nàìjíríà. Ìró àti bàdé bàgbé dé Nàìjíríà lọ́jọ́ yẹn. Ẹni tá a fẹ́ lọ bá ṣe nǹkan àmọ̀pọ̀ òun pẹ̀lú ọlọ́pàá wọn ní yá wa. Hmm, ọpẹ́lọpẹ́ lọ́ọ̀yà ẹ̀. To hint ẹ̀ gbogbo alálẹ̀ ti ba de. Hey, lọ́yà bá sọ pé Hmm. ẹ̀ yẹn ó gbọ́dọ̀ ṣe o luxurious bọ́ọ̀sì mẹ́jọ náà ti kó sílẹ̀ wọ́n ma fi kó yín lọ sí airport gbogbo ẹni tó bá wà ńbẹ̀ èèrà tó bá wa ńbẹ̀ síbi tẹ́ fi jẹun gan ẹ máa mú dání báyìí dé nàìjíríà ni àjọ hmm, hmm, hmm. burúkú aṣọ yẹn àǹtí mi ni mo fún <laughs> àti mi ni mo fún lájọ yẹn gbẹ̀yìn irú àti bùbá ah, ìgbà yẹn ọ̀gánsà ni ọ̀gánsà ọ̀gánsà ṣe jáde nígbà yẹn bundle of cash notes my days bail bail bail of cash eh, eh. ó ti parẹ́ wọ́n sọ pé tòótọ́ ló ń ta mọ́tò. Sweetheart, can I have that that that uh, video please torí máa ń like láti máa ní uh, irú nǹkan bẹ́ẹ̀ yẹn hmm? ah, ó lè ti yọ gbogbo orú yẹn kó lórí page ẹ̀ṣà because wo wò wòwò lálẹ́ àná ńgbà to to to tó sú mi mo dẹnu sílẹ̀ ni mo da ẹnu sílẹ̀ ni pé mọ́tò rèé mọ́tò rèé tọ́mọ ìsọpọ̀ òun ta nílùú onílùú kò sí kò sí tó dọ̀tí nínú mọ́tò yẹn rárá kò tiẹ̀ ṣiṣẹ́ kọ́ kò sí in fact kò sí force use ọ̀ṣàrà ni. àwọn èèyàn sàn o ọlọ́run àwọn èèyàn sàn ó sàn gidi gan ni ó láyà gan ó láyà gan bọ̀ tó bá fẹ́ láyà tó dẹ̀ fẹ́ ṣòpó láyà wàá jẹ́ pé kọ́wọ́ ẹ ti tẹ ikú dà hmm? ọlọ́run máyẹ̀ káyé sọ páwà ní ìṣòro ayé wọn tó kú lọ́nà I really feel for her anyway I feel for her but I feel for the girl mostly ah belong ike. Okay. bẹ́ẹ̀ ni tó bá ń gbógun ti ara ẹ tó dẹ̀ ń ka psalm thirty five àwọn ẹlòmíì ò mọ̀ pé àwọn sáàmù kan wà tó o gbọ́dọ̀ kà tó bá jẹ̀bi tó bá jẹ̀bi tó bá jẹ̀bi tó jẹ́ pé kíkíní báyìí ni wọ́n gan fi jẹ̀bi nínú nǹkan tó ń ka psalm thirty five lé lórí yẹn ó máa sọ̀kalẹ̀ bó ṣe ń kà báyìí ló máa sọ̀kalẹ̀ làwọn màlẹ́kà yẹn máa kàn mọ́lẹ̀ fún ẹ wọ́n máa kàn mọ́lẹ̀ fún ẹ wàá rò pé lọ ni kò lọ síbi kankan wọ́n ń kàn mọ́lẹ̀ padà fún ẹ ni toró jẹ̀bi àfi tó bá yẹ pé nǹkan tó ń ka time thirty five lé lórí o lè sọ pé àdàbí tó bá wá parí iṣẹ́ yẹn o gbọ́dọ̀ lọ wẹ̀ aṣọ tó wọ̀ yẹn ẹ́ aṣọ tó wọ̀ tó fi ṣiṣẹ́ yẹn o gbọ́dọ̀ bọ̀ ìfúnkan kó tó ṣiṣẹ́ yẹn òdì ló gbọ́dọ̀ fi aṣọ yẹn sí o ò dẹ̀ gbọ́dọ̀ jẹ̀bi o gbọ́dọ̀ jẹ́ wípé ìwọ fúnra rẹ̀ wàá lè sọ pé àdàbí tó bá wá ṣiṣẹ́ yẹn tán tó bá wẹ̀ tán ó tún wá ní ìgbékalẹ̀ iṣẹ́ tó máa ṣe ó ní ìgbékalẹ̀ iṣẹ́ tó máa ṣe wàá ṣiṣẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ wàá ṣe wàá ṣiṣẹ́ ìbùkún wàá ṣe wàá gbàdúrà ìbùkún otherwise ẹ pé wọ́n kàn máa ń dédé ka sáàmù lásán ni. Hmm. Ew. ẹlòmíì náà wọ́n á wá rí wọn tó máa máa mú kínní àbẹ́là dúdú tó tó yẹ pé inú ìwé inú ìwé Moses bad book of Moses ló wà torí ẹ̀ lẹ̀ ṣe rí gbogbo ẹ̀ nínú real Bible I have varieties of Bible Bible kọ̀ nìyẹn níwájú mi ni Jerusalem Bible nǹkan tó wà nínú ẹ̀ yàtọ̀ sí nǹkan tó wà nínú normal Bible àwọn àyájọ́ burúkú burúkú àwọn àwọn àwọn verses àwọn àwọn àwọn chapters tí wọ́n yọ kúrò nínú ẹ̀ ìwọ tó mú àbẹ́là tó mú atajọsí tó fi sí ara àbẹ́là dúdú tó wá mú pínì tó wá fi gún atajọsí yẹn tó fi gún mọ́ àbẹ́là yẹn ó ṣúọ̀ pé throughout ọjọ́ yẹn ìwọ gangan fúnra ara ẹ tó ṣe iṣẹ́ yẹn ọwọ́ ẹ mọ ẹsẹ̀ ẹ mọ́ ọkàn ẹ mọ́ ẹnu ẹ mọ́ kò tó lè lọ jókòó kó fẹ́ ṣiṣẹ́ yẹn. What goes around comes around. èmi sọ fún Ọlọ́run Ọlọ́run iṣẹ́ ìbùkún ni kò fún mi o ẹni tó ṣe é dẹ̀ ti parí pátápátá ni kò gbé wá sọ́dọ̀ mi. o lè wá rojọ́ yàn fún mi kó ní kí n bẹ́ẹ̀ ṣiṣẹ́ ọlọ́run má jẹ́ fún mélòó mo bí mélòó mo bí tí mo máa fi kan dógò lórí iṣẹ́ iṣẹ́ oníṣẹ́. tí bá ti pariwo ibẹ̀ ibẹ̀ ló mọ sí nǹkan tá a sọ gan mo ti gbàgbé. ṣùgbọ́n kí n wá lọ jókòó kí n wá máa dorí àbẹ́là kodò àbí kí n máa gbábẹ́là ní dùbù kí n máa fi nǹkan gùn nínú ilé tí mo gbé ọmọ sí nínú ilé tí ọmọ ọmọ wà. nígbà táwọn táwọn kinní yẹn tó bá parí iṣẹ́ wọn tí wọ́n wá ṣe ṣó dá wọn padà sínú ibi tó ti wá ṣó wá fọ inú ilé ẹ pẹ̀lú àdúrà. Hmm. Hmm. dọ́tà èyí náà ni gbogbo wa náà fìlì fún ah, ìyá mi alájà ọmọlọ́lá ẹ káàárọ̀ mà God bless you thank you for joining us. àǹtí mi tọwọ ṣé orange ilẹ̀ wọ̀ ni tẹ́ ẹ páàkì irun yín sókè tójú yín rètèrètè yẹn mo kí yín bẹ̀ yẹn ò torí mi ò rí ojú yẹn rí ẹ káàbọ̀ sórí ètò ọlọ́mọ plenty chitchat là ń ṣe lórí ètò tiwa ń bì báyìí community wa a máa ń gbọ̀rọ̀ ara wa rò ni tabarẹ́ni tí nǹkan ṣẹlẹ̀ sí bá ṣe máa ràn lọ́wọ́ la máa ń ṣe ń bí àwo kì í fracas àwo kì í ṣe èrò èèyàn ni àwa torí ẹ̀ lè ṣe rí i pé kí a pọ̀ àwọn èèyàn ni community wà wa community tiwa àwọn adẹ̀márànra wa lọ́wọ́ ni ẹ káàbọ̀ sáàrin wa. God bless you ṣọkùnrin ni wọ́n ti ẹni àbóbìnrin ó dà ó dà ẹ́ bóbìnrin gágá mi dà àǹtí yìí mo fẹ́ rí yín àwọn àwọn ní ìgò pàápàá wọ́n ti jẹ́ kí gbogbo kíní wọn kó ti rin kó ti rin ìyẹn mọ́bi tí mo ju gágá mi sí bọ̀ tó dà ẹ́ bóbìnrin ni wọ́n obìnrin tó lórí ojú yẹn ti fáìn jojú ọkùnrin lọ ẹ dá mi lóhùn ni sìstá mi. Hmm? Ha, how, what are we going to do? How are we going to go about it? if you have any any suggestion or suggestions any idea or ideas that we can come together and put across to her if you know her phone number i will call her that is if she will not boo me uh ẹlẹ́dẹ̀ẹ́dẹ̀rì pé ọ̀rọ̀ abiyamọ ni mo ń ṣe tọ́mọ ẹ̀yẹn ló ń ta mí lára because i know what it is I have been there. You are my wife. Ah, wife wo ń bẹ wife We tani tani o. Thank you, Larry. I appreciate you wáìfù ta ni ẹ o Yéwándé Yéwándé adúlójú àwọn orúkọ tiwa ò kì í ṣáájú ọtọ bá ti jẹ́ ọba wà á jẹ́ adé ó yá orúkọ bàbá lẹ lò ń bíbá kí ló happen if you are my wife and you are bearing adúlójú something is wrong somewhere ó yá kí ló ṣẹlẹ̀ kí ló lè fà á torúkọ bàbá wà ń bẹ yẹn àbúrúkọ tẹ kàn sọra yín ni torójú yóò dúdú ojú yìí ojú yìí ojú yìí mú gàrí wọn o ìyàwó mi ìyàwó mi mugbẹmugbẹ ojú yìí mú wọn o mo rọ́wọ́ ọba ń bẹ o thanks a lot Larry I really appreciate you please uh, we are going to talk about how to be of help to the to the young girl to the young lady she's a young lady yeah she's a lady because I think uh, she should be around twelve or fourteen ah ah okay now okay now okay now èèyàn ti ma le nìyẹn o ah that's good <laughs> mi ìrẹ́jì rẹ̀ ọ̀hún gan látàárọ̀ kò tiẹ̀ mẹ́sẹ̀jì mi ó pé mi yẹn náà jàre kò mẹ́sẹ̀jì mi látàárọ̀ kò mi látàárọ̀ ko kò kò mi mo ma divorce awon aburo mi nígbà tó bá tún hùwà tó dà èyí tẹ̀rọ kò bóyá mo divorce àbúrò mi mo divorce ẹ̀pẹ̀ lẹ́nu ní mi divorce ẹ̀ kúrò nínú ọkàn ìyẹn ni Musiliu mo kò divorce ẹ̀pẹ̀ lẹ́nu mi divorce ẹ̀nu ọkàn àpọ̀tún bá ti ṣe nǹkan tí mo fẹ́ màá gbà padà. báwo ni everything wà òkè ọkọ mi God bless you <laughs> máa o àṣé mo sọ mo ní àgbọ́dọ̀ rí ojú àwórì ká <laughs> ìyàwó wa wọ́n máa ń dán sí wa lọ́rùn ni. Epa! torí kíní wa náà máa a ní nǹkan tó da tó ní flavour nú àwọn nǹkan tí kò dọ̀tí àwọn omi tó tó bára ṣiṣẹ́ <laughs> ah, inú mi dùn ojú yẹn ó ń gbá yìn ó ń gbá yìn <laughs> God bless you <laughs> so ẹ̀yin èèyàn mi um, ẹ jẹ́ ká pàdé ní eh, after service. Uh, tomorrow, by the grace of God, what time is it now? I don't think I'm going to do it at ah, 2 o'clock. Torí mi she write up me. I don't feel like any write up to láàárọ̀ yìí. Ọ̀rọ̀ ọmọ yìí ń ṣe mí I'm not. <laughs> It is well, darling. Thanks a lot. Ọ̀rọ̀ ọmọ eh, ìyá mi tí ó lọ sọ́nà ibi iṣẹ́ yẹn. Uh, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wá nǹkan tàlà máa rí tó máa fẹ́ tó máa fẹ́ bọ́lá ń sìn gbogbo wọn ló ti bá jà gbogbo wọn ló ti bá jà abẹ́ẹ̀dẹ̀ rí nǹkan báyìí wọn bá lè yan roro òkú roro òkó you think you don't when you think you don't need people is the time that the the the the, needy will come out now you need everybody ìgbà yìí ló máa ṣe mọ̀ gbogbo àwọn tó ń ah <laughs> love you too my sweetheart ìgbà yìí ló ṣe máa mọ pé gbogbo àwọn tó ń ṣe máa ìyá nìyẹn ìyá kinní kan you fine no? you kinní kan tó bá bọ́ sí kọ́nà kan lè tẹ̀ ẹ́ lọ́yàn ni kò sífẹ́ kankan ń bẹ̀ hmm. tó bá fàyè sílẹ̀ báyìí kankan ṣọmọra pálátọ̀ síbẹ̀ ni kò sí anybody èmi àwọn èèyàn ti sọ létí tèmi rí pé ẹni táwọn ń sà táwọn ń sà àyà wọn ń sà àwọn fẹ́ sà wọnú ni ẹ̀rù Ọlọ́run bà mí níjọ́ tó sọ bẹ́ẹ̀ ẹ̀rù Ọlọ́run bà mí <sighs> mo gbà ládùúrà fún gbogbo wa wípé Ọlọ́run á jẹ́rìí ara ẹ̀ nínú ilé ayé wa gbogbo ìkólọ ẹnì kọ̀ọ̀kan wa Olúwa ti dá padà Ọlọ́run wa ní ṣorí ẹ̀dẹ́ fẹ́nì kọ̀ọ̀kan wa in Jesus mighty name I pray with thanksgiving amen have a lovely weekend enjoy yourself. Make yourself happy. Love yourself. Take care of yourself. Enjoy your life. Just be at peace with everybody. You don't need to be their friends. You don't need to be their friend. You're a friend to this one. You don't need a lot of friends. See yourself as your best friend. See your husband as your paddy paddy. Hmm? your brother, your friend, your lover, your bestie, your uh, olófòófó, your abanijíròrò, your uncle, eh? see him as everything. Then, bó ṣe wá rí ní olówó orí ẹ̀. Gbogbo àwọn tí bí gbogbo àwọn small small wọ̀nyẹn ló kọ́kọ́ wà important o. Tó bá kọ́kọ́ sọ pé ó bá kàn rí pé ọkọ lásán ni, ó lè jèrè o. koko rí as your paddy, worry as your lover, worry as your advisor, worry as your alarm. Wàá ṣe wá worry? gbé sípò tó yẹ kó wà. Bọ̀ tó bá rí directly asoko. ọkọ, o ò free ẹ̀ lè free pẹ̀lú ra yín. Ọ̀rọ̀ yín ò lè. Hmm? kò dédé rí báyìí ah mr manu ọ̀nkúladé ẹ wá ń bì ṣé àpá ẹ jẹ mí lóko lálẹ́ àná ẹ jọ ẹ bọ́ síbi ẹ wá san gbèsè yín. Don't talk to him as a husband. When you want to give him food, I mean table food, he's your king, he's your husband. But tẹ́ bá jọ wà nínú ilé, ọ̀nkúládé eh? ẹ jẹ mí lóko thirty minutes ẹ jọ ẹ máa bọ̀ ẹ wá san gbèsè ẹ má yẹ ká tún ṣe mọ́tò la. Mm-hmm. I have a wonderful oil for you. Mm-hmm. Mi ò fún yàn lọ́fẹ̀ẹ́ o, mo fẹ́ ta ni o. You be using it to massage your man. You don't need to ask him to use the same oil for you. You don't need to ask him to massage you. We o massage ẹ̀ or ó wá ní massage you náà padà. Mm-mm. Sure, bí tó ti massage ẹ̀ the pleasure you are going to get from there. Fúnra rẹ̀ ló massage ẹ̀. You get what I'm saying? Love you all. Ẹ kàn sí mi lẹ́yìn ẹ̀sìn, ẹni tó bá fẹ́ ra ọ́ìlì yẹn. Kì í ṣe ọ́ìlì tó máa fi máa gbowó lọ́wọ́ ẹ̀ kì í ṣàfọ̀ṣẹ́ o kì í ṣe àfọ̀ṣẹ o it's not àfọ̀ṣẹ o it's not eh, èyí tó máa fi pa lára tó máa sọ pé ó yá èyí tá a wí gbọ́fọ́ lọ́gbọ́ lọ́gbọ́ ń gbọ́ èyí tá a wí fún ice cream ló máa ṣiṣẹ́ nínú freezer ọkùnládé ẹ máa bọ̀ you massage out now and I will teach you how to massage him after tó bá massage ẹ̀ eh, you use this wọ́n massage you ẹ̀yìn ẹ̀ wà massage ẹ̀ wà roll ẹ̀ lọ wà wá tap ẹ̀ pa sísàlẹ̀ wà tap wà wá ṣe kí ni wà wá nìkan yìí wà wá lọ síbi agbede méjì ayé òun ọ̀run ìyẹn orí ìdodo wọn wà wá ṣe báyìí ah, pam wọn san owó iṣẹ́ tó ṣe God bless you night night love you <laughs> ìyá sẹ̀lẹ̀ ni wà ah, bóyá lẹ mọ̀ pé president prophetess náà ṣe tẹ̀ ń pọ̀rọ̀ ẹjọ́ torí ọlọ́run o ẹ má kó bá mi o ọmọ ọdún mélòó ni mi wọ́n sì ń ká mi níkan tèkó yéè gbogbo ayé ni mo jẹ <laughs> ẹ wá ròróró aláyọ̀ God bless you kì í ṣòróró nǹkan tó ṣe kíní o you just use it to massage your husband to give him a good massage and as you are massaging him you make a good pronouncement upon his life upon his business upon your relationship your home ẹ jọ ẹ má gbọ́rọ̀ wá sí ìwà sí bíbá yo torí Ọlọ́run kò sẹ́ni tákàndá tọ́lọ́wọ́n ọba ò sí pẹ̀lú ẹ kò sẹ́ni tí kò kì í ṣàkàndá ẹjọ́ ẹ páàkì ẹ̀ wẹ́ẹ̀lì sẹ́gbẹ́ kan ọ̀rọ̀ tẹ̀ ń pọ̀rọ̀ là ń sọ lọ́wọ́ uh, I don't like that thing I don't like it. I don't want anybody to frighten anybody on my page. Uh, Tong pẹ̀lú Auto Bola, Tong Bajo ni whatever, whatever is between them. Temi pẹ̀lú Wasiu Tabajo ni whatever, whatever is between us. Wasiu, Wasiu ṣe èmi. So, nǹkan so sọ yẹn èmi gan fúnra mi àkàndá Ọlọ́run ni mi. Mo dẹ̀ lọ sókè lójoojúmọ́ ni. Mi ò ní relẹ̀ because Wàsíù fẹ́ ó ń kọńtrólù Àwórì and it's not going to be possible láéláé kò ní lè ṣe àlá tí ò ní lè ṣe nìyẹn so èmi ò lọ sílẹ̀ o òkè òkè lẹ́yẹ ń fọhùn èmi ẹ fún ṣayọ̀ òkè òkè lẹ́yẹ tèmi ń fọhùn Wàsíù ṣe èmi ó ṣe lẹ́dàá mi ó ṣe alálẹ̀ Àwórì ó fi ìlú bàbá ẹ̀ sílẹ̀ lọ́hùn ó wá ń kọ́ńtrólù Àwórì no way even òun àti Bọ́lá Tinubu mo mo jọ máa ń fún wọn gbàgbó ọmọ Bọ́lá Tinubu mo pè ẹ̀rú ẹ̀rú ayé bá ó drop mo pè lẹ́ẹ̀mẹrin ó drop fóònù ni pé ẹ obìnrin yìí tún pé òun lẹ́yìn ìgbà tó bú òun tán mo bu mo blọọgì ẹ̀ dànù. Ah, jọ torí Ọlọ́run mi lẹ́yìn nǹkan tó kọ síbẹ̀ yẹn o àti jọ ń ṣọ̀rẹ́ bọ̀ má gbé ti ọ̀rọ̀ Wàsíù wò Wàsíù is an evil person Wàsíù is an evil person Wàsíù is an evil person if you think you can destroy people abanijẹ́ ènìyàn tó ń báyàn jẹ́ kiri lọ́jọ́ tó bá dẹ́kun àti banijẹ́ la ó bá ọ jẹ́ o tó ń bá rò pé òun lágbára lénìí òun ti wà pé ẹnìkan wà tó ń jí agbálágbára lórí alágbára ìmọ́lẹ̀ ti borí òkùnkùn mọ́lẹ̀ òjì kan olùkọ́ pa òpa kan wò kan yìí ọba tí be. tó dẹ̀ máa máa bẹ tó dẹ̀ tún máa máa bẹ tó dẹ̀ tún máa wà títí ayé àìnípẹ̀kun ayé á lọ ọ̀run á lọ Olódùmarè nìkan ni kò ní lọ ọ̀rọ̀ ẹ̀ nìkan ni kò ní lọ Wasiu is an evil person èmi ẹ fúnṣayọ ọmọtádé ṣe mò ń sọ̀rọ̀ ẹ̀ láago méjì òru yìí is an evil person. má yẹn wá o ah ó dẹ̀ yẹ kí inú ó dẹ̀ ẹjọ ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wá ròróró o tẹ máa fi tẹ máa fi massage boyfriend tẹ máa fi tẹ máa fi mọ èyí lẹ máa sanwó postage o ẹ dẹ̀ máa sanwó òróró mi fún mi and it's the same I can prepare your own for you it's a very special one I can make it with soap for you fún ẹni tó ń tajà tó ń ṣe káràkátà tó ń jáde tó ń wọlé tó ń meet àwọn èèyàn àánú ẹ̀yọ́nú ló wà fún mi ò ṣiṣẹ́ mi ò mi ò ní iṣẹ́ wòlíì tó máa lọ tó máa lò sẹ́nu tó máa lọ máa ṣe gbájú ẹ̀ ní títì ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n ṣe o ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe kí àpamọ́wọ́ ajé kó wà lọ́wọ́ ẹ̀ kó máa rí àánú kó máa rí ẹ̀yọ́nú ènìyàn àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin nǹkan tí èmi ń ṣe nìyẹn èmi ò ní oògùn mi ò ní ọṣẹ mi ò dẹ̀ ní òróró gbàgbòs bá tó bá ti lò mi ò ní aláfọṣẹ o so um, that òróró if it depends on the one that you want if you want it for your husband i'm going to make it for your husband if you want the one just for iṣẹ́ tiẹ̀ tó ń ṣe for you for your business ó máa yàtọ̀ you know tí ọkọ ẹ yẹn ìwọ ló máa lò fún wàá máa fi massage rẹ wàá bá to gbogbo ara ẹ gbogbo ẹ̀yìn ẹ to títí dé ìkọ́nà ẹsẹ̀ ẹ and from time to time you take your husband you sit him down you clean his two. kò síbi tẹ́mi ò kí gbé gbogbo bí ni mo wà ibi gbogbo ló wà. ọmọdé ni thank you my sweetheart thank you thank you ọmọdé ni Bọ́lá torí pé èèyàn tóbi àmì Canada náà ajọ wà ní Canada náà ni mm. just add me on uh, WhatsApp plus three two four eight eight two five nine seven zero seven àjọ wà ní Canada náà ni so you know tọkọ ẹ tó bá tẹ bá ní time a mọ̀ pé diaspora oníkálukú máa máa ṣe Jama Jama káàkiri but tó bá yẹ pé half a day lẹjọ ní nínú ilé just take one hour kẹjọ jọ ní quality time ẹ máa gbé do not disturb sẹ́nu ọ̀nà. No wàá wá mú bọ̀dá mi wàá bá mi nà wọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n kọ́ lọ wẹ̀ tó bá ti wẹ̀ tán ìwọ náà wẹ̀ ẹ́ wàá wá bá mi ṣe kíni wàá bá mi màsáàjì gbogbo ara wọn stress ara wọn sórí bí wọ́n ṣe màsáàjì ara yẹn ara wọn yẹn ìwọ náà ara tiẹ̀ náà a máa tò ara ẹ̀ a máa ara ẹ̀ a máa communication and body language yín a ṣe kíni a link together yay nǹkan dé nǹkan dé nǹkan dé nǹkan dé wàá máa make a pronouncement what you want in his life as your husband as your brother as your lover as your confidant as your alárìnfín ẹ̀hẹ́n wá ṣe gbogbo ẹ̀ fúnra ara wọn náà máa màsáàjì ẹ̀ ṣé ó rí eré tó máa bẹ́ẹ̀ ṣe tó bá ti ṣe tó tó bá sùn tó bá gbàgbé sùn sí túbú tó ti ṣe just leave him. Just leave him there. Go to the kitchen. Prepare his favorites. Mm? Tó bá jí. Kó rá bá mi ṣe kíni. Kó rá bá mi serve wọn lórí ìkúnlẹ̀. Àwa mà dẹ̀ ti bọ́ sórí sórí eh, ètò tẹ̀ǹpọ̀rọ̀ kẹ̀. Okay èyí tó sì wà lórí ọ̀rọ̀ aggressiveness bí gbogbo wa la ni temi náà bá da tèmi náà sílẹ̀ ń you be surprised àwa ń ṣiṣẹ́ àwa ń ṣiṣẹ́ mi lọ́wọ́ ẹ́ ìrora kó má pọ̀ o don't make it pé o gbọ́dọ̀ jẹ́ kíkun ẹ̀ ga dókè rántí pé bọ́dì wọn ṣe gba massage tó tọrọ ni the day he is going to give you your own massage you will not ask him before he give it to you and lọ́jọ́ massage yẹn he will give before he gives it to you you will not ask but lọ́jọ́ massage yẹn bọ̀dá mi máa bá yín ṣe eré kan yéé ó máa bá yín ṣeré kan ah! ṣàrà ṣe kí ni wọ́n ṣàrà ju gbogbo ara sílẹ̀ pé olúwa mi ẹ̀rọ ẹ ṣàánú mi ò ìyá mi ò sí tòsí o bàbá mi ò sí tòsí o God bless you àjíṣeré <laughs> lálẹ́ ìyá I love you all. Thank you all. And, um, ah, Allah Ta'ala. Bá wa ṣàánú ọmọbìnrin you, especially ọmọ obìnrin yẹn. I really feel for the lady girl. I really feel for her. Um, Ọlọ́run ọba Elédùmarè kò ní sọ pé àwa nìṣòro ayé wọn tó kúrò lọ́nà lórúkọ ti bàbá ọmọ ti ẹ̀mí mímọ́ aya ṣọ̀tẹ̀ god bless you ìyá sister, mi yẹn mo kí ẹ̀yin náà àti sísítà mi apọ́nbẹ́po rẹ́ ah wọ́n tún lo hot red lipstick ye. Eh, á dáa fún sísítà mi tó wọlé pẹ̀lú hot red lipstick yẹn you have to know the color your husband's favorite color. Hmm? Be wearing that as a nuisette from time to time ọ̀rọ̀ tó bá ti fẹ́ dárògbòdìyàn kan sílẹ̀ ẹ́ aṣọ yẹn ni kò wọ̀ nínú ilé kó wá máa rìn lọ kó máa rìn àwọn ọ̀rìn àlùsì àwọn ọ̀rìn tó ń dá commotion sílẹ̀ kó wá máa wá nǹkan tí kò sọnù kiri níwájú wọn gbogbo àwọn tó wà ń ta yẹn náà nǹkan tó ń ṣe fún wọn tó fi lọ síbẹ̀ nìyẹn and you have to have a listening is they like to talk. Allow him to vent. When he's angry, allow him to vent on you. Give that space. Give that space. My late husband, he passed away four years ago. He continued coming, saying, Toyin, dáríjì Jimmy. Toyin, dáríjì mi. Mo ti dáríjì ẹ ọlọ́gbẹ́ni. O ò kì í ṣe èèyàn mọ́. It's not that he is haunting me. And many people, they do see him. Many people do see him. Because he was that kind of person that's very, very jovial. ọmọ burúkú lọ́jọ́ he made a mistake ṣe tọkùnrin bá ti lọ ṣàyàdé obìnrin míì tán bá ti gbóríṣiríṣi nǹkan fún wọn jẹ ẹja tán sín lórí ẹja tán sín lábẹ́ ẹja tán sín kínní so but it's one of those things it's in the past he wish he could turn the hands of the clock but it's not possible because I did not take him as a husband. I took him as a lover, a friend, an advisor. Huh? My confidence. Tó jẹ́ pé tó bá wà níbì kan tó bá ti dára nù tó bá gbọ́ pé Ìyọláyínká ló ń bọ̀ yẹn ó máa àjọsí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n máa fi mí dẹ́rù bà kan súnmọ́ pé àwọn kan wà tí mi láìpẹ́ kó máa ṣe ń ta àwọn àpárá kan wà tí mi fẹ́ kó máa dá níta and he's kind of a person tó jẹ́ pé he is very very he was a very very jovial person you can never be bored where he is. Anytime he, he, he was somewhere, you, they can never be bored. But ṣé mọ̀ pé àdá tó mú ṣánṣán kò lè ṣánko fúnra ẹ ọ̀bẹ ò lè gbẹ́dì ara ẹ àtùpà yẹn kò lè rí ìdí ara ẹ as good as he was he could not manage his own home. He made a blunder. ẹ jẹ́ kí n purọ́ kan fún yín lẹ́yìn tó kú tán twelve days after tó kú kó tó di pa gbé lọ sí nàìjíríà ìgbà tá a lọ tá a fẹ́ lọ tá a fẹ́ lọ páàkì <laughs> I will never forget I made a very big mistake pé mi save àwọn pictures wọ̀nyí sí inú kíni bí mo ṣe pẹ̀lú àwọn staff àwọn staff tó wá ní láti embassy because he used to work at Nigerian embassy. bá a ṣe wọnú ah, ibi tán wíìlẹ̀ sí fún wa pé ká wá give a last respect oní cross mú cross dání oní tẹ́sbí oní láìláìlà làmú tiẹ̀ náà dání bá a ṣe wọ́ ọbẹ̀ báyìí kan ṣọwọ́ báyìí ẹni tó ti wà nínú freezer nínú mortuary for twelve days ọkàn ṣọwọ́ báyìí is still moving mo ní ẹ má wọrí bó ṣe ṣọwọ́ yẹn báyìí mo kan ọwọ́ yẹn it was so soft omi dẹ̀ jáde lójú ẹ̀ but light, tẹ̀ láì light as láì làzẹ́ láwọ̀ gbogbo wọn bẹ́ dànù ni wá ń pè wọ́n pé kí ló dé tí wọ́n sá lọ money is just a reflection ó kàn ó kàn mo wá bẹ̀rẹ̀ sí ní kì í mo wá kì í kì í kì í kì í kì gbogbo àwọn tó wà àwọn tó wà láti embassy wọ́n bẹ́ẹ̀ dànù ni èmi ni mo láti pè wọ́n wálé wọ́n láti máa sọ pé irú obìnrin wo ni wọ́n yìí ṣé ó fẹ́ jí ni àbí kò kú mọ́ ni àbí kinní ẹ̀ tó gbé jáde nínú mọ́túárì fáwọn ní mo ní reflect mo ní kàn reflect mo ní kàn má wọrí ó sẹ́ǹsì pé a wà ń bẹ̀ ni mo ní now you've known the truth but unfortunately the truth did not set you free make your husband your confidant i know ẹnìkan wà lórí kìíní tí wọn understand nǹkan tí mò sọ because she's been there she's been there she was spoiled by her man she sees her as a baby sister and she took him for all in all as well. Please try that. umampe, Because you, your heart will be free. These our men, they are our first child. They are our first sons. First son, you know. If he's angry, allow him to vent on you. See him as your first son, your baby brother, your big brother, your uncle, your confidant, your lover, your friend, then the head of the family. Why you are the head of the home. You are head of the home because you see to the home affairs, to the food and everything. You are in charge. Njọ́ tí n bá fẹ́ kó tí n bá fẹ́ kó wíìlì sí lẹ́sẹ̀ báyìí bá jí báyìí máa kúnlẹ̀ ní àlejò ah yé táwa kàlejò kí kilo fe ah tó bá ti fe kó bá mi ló máa ló ma ń fi ìkúnlẹ̀ mi lára màá bẹ̀rẹ̀ sí ní a ní ah ṣé mi ń sèvù ṣá kí ló fẹ́ ṣé o ti kówó nínú pọ́ọ̀sì wọ́n ní mi kò wò wọ́n ní mo kàn dé pọ́n kàn dé kókò mi kì í kí n kàn kí a ní kí yín <laughs> ọláyíwọlá di ọ̀run rí ẹ a ní ẹ ẹ ẹ ọmọ ọba skuku ọba tó la orúkọ bàbá mi ọba skuku ló máa ń pè mí a ní ha ah, hmm, nǹkan máa ṣẹlẹ̀ nílé yìí wọ́n ní no I just feel like. Surprise your husband like that. You know, it's it's it pays. I know they can be a handful. They can be so, so, so handful. It is well. <laughs> God bless you all. So, mo ti gist yín, mo ti advice, àti sọ oríṣiríṣi nǹkan. That is what chit chats with Olomo Plenty is all about. Àwọn tí ò lè dúró tó ń retí bóyá harsh words or kinní kan wọ́n ti lọ. But I don't need people. I don't need crowd. I need people. And you are my people. You are my community people. And I love each and every one of you individually. In, you know. Thank you very much for being there for me always. Thank you. I appreciate you. May Jehovah bless each and every one of you. Please let us remember Bola, especially ẹ jẹ́ ká tiẹ̀ dojú àdúrà kọ ọmọ ẹ̀ yẹn òun náà jòrè ọ̀fẹ́ nínú ẹ̀ because I can't see that child going to Nigeria wọ́n máa gbà lóyún ni and her life is going to be wrecked with the situation of things in Nigeria. inevitable kò ní ṣẹlẹ̀ sí God bless you I declare kí constant mu custard attitude. I really enjoy having you all when I'm doing I think we are going to be doing more of these late chit chats because I can see I want America woman enjoy it time to tí mo máa ń I really appreciate you God bless you shalom yẹrọkọ mi jẹ̀bù yẹrọkọ mi múgbẹmúgbẹ and my wife. and my crowther, my one and only new friend, or maybe for the first time that I'm seeing you, I really appreciate you. Larry Bosch. I appreciate you. Alaja Omolola Loko ni orúkọ yẹn I really appreciate you. God bless you. Yewande uh, Ayamini Male, God bless you. I appreciate each and every one of you. Suraju Atiku. You are all wonderful, wonderful, wonderful. Lógún ọ̀fẹ́n ọ̀fẹ́n eh, ní tiyín kìí ṣe lógún ọ̀fẹ́ lógún ọ̀fẹ́n eh, eh, gbogbo ẹ̀yin tó kù náà pátápátá pátápátá pátá pata, pata, kafata. I say remain blessed and remain faithful to yourself. Know your worth in God. Know who God is to you most importantly, love yourself and be happy. Be happy. Appreciate God every day. Shalom.